ṣé o bàbá àwa dúpẹ́ bàbá ní orúkọ jésù ní orúkọ ńlá jésù ayérayé ọlọ́run títọ́ ayérayé ọlọ́run ìyanu agbẹ̀yìnga nítorí pé ẹ̀yin ni ọlọ́run a dúpẹ́ fún gbogbo oore tẹ́ ń ṣe fún wa nínú ilé yìí mo dúpẹ́ lórí ẹ̀gbọ́n mi ọlásùnbọ̀n mo dúpẹ́ fún ìwàláyé wa mo dúpẹ́ fún èmi fúnra mi mo dúpẹ́ fún gbogbo àwọn tó ń bá wa ṣiṣẹ́ mo dúpẹ́ olúwa o ṣé tó dáàbò bò wá olè ara olè ẹ̀mí òòjẹ́ kó jà wá olúwa ẹ gbọpẹ́ wa ọlọ́run ẹ̀mí mímọ́ agbé ọ̀gá olúwa ẹ gba wa a fún ààbò olúwa ò ṣé o àyìn ológo bí a ṣe máa jáde lónìí olúwa máa bá wa lọ ààbò rẹ tó dájú olúwa dàbò wa ibi má jẹ́ kó bá wa ní orúkọ jésù ni mo gbàdúrà àmín. Thank you, Jesus. ni gbogbo ilé ìbá ẹ ẹwọ ọmọ onílé ọlọ́nà ibi tó ń sùn mọ́jú lé ìbá ẹ sista mi sista mi ẹ dìde dípọ̀ àbí kí lorúkọ eléyìí jẹ́ ah, ah, ah, kí ni gbogbo ilé ìbá ẹ sista mi sista mi ẹ dìde ńlẹ̀ jèrè. yóò dé yóò dé tó pariwo kí ni gbogbo eléyìí dìde ah mm-hmm. kí sí eléyìí mm-hmm. náà wọn ti di tílẹ̀ ti mọ̀ tílẹ̀ ti mú yẹ́wúyẹ́ dìde. gbóná mm-hmm. baby boy baby. tani baby boy. money money. goma go go go money. ó yá ẹ dìde ilẹ̀ ti mọ̀ ni. aago mẹ́wàá ló lù yìí aago mẹ́wàá ti lù it's already ten a.m. àwọn ẹgbẹ́ ẹ̀ tán jọkùnrin gidi wọ́n ti bọ́ síta wọ́n ti ń ṣiṣẹ́ ẹ gbà tó òkùnkùn níṣẹ́ kò jọ mí lójú fún ẹ náà àwọn ọkùnrin gidi ti bọ́ síta wọ́n ti ń ṣiṣẹ́ wọ́n ti kó gbogbo àlùbáríkà tó wà nígboro ẹ ìwọ sì sùn sílé onílé ṣé ní tó bá níṣẹ́ ó máa sùn mọ́jú sílé onílé lálẹ́ sunday tó máa kó òun lọ síbi iṣẹ́ láàárọ̀ monday ẹ wọ́n máa gbé ẹ̀gbọ́n mi ẹ lọ máa mutí òṣì káàkiri má jẹ́ kí n rẹ́sẹ̀ ń bíbá imọ́ o. Nonsense. Sis. Oh yeah, oh yeah, yeah. Stand up, stand up, stand up. Get up. Òṣìṣẹ́ ta máa ra yọ. Tí bá tún wẹ́sẹ̀ ń bí ìbá ìwárí nǹkan tí máa fojú ẹ̀ rí. Yẹ ẹgbẹ́ sí Easy, easy, easy. àti gbogbo ibi tó kù tí wọ́n wà kò ní yẹ gbogbo wọn papọ̀. ó ti yé ojúmọ́ rẹ ni o ojúmọ́ rẹ ni ilẹ̀ tó mọ́ mi lónìí o ojúmọ́ rẹ ni ọ̀nà sí ọ̀nà làbáraka ojúmọ́ rẹ ni. bàbá fẹsọ. yálà tí mo ní. bàbá fẹsọ. Hmm? ṣe fẹ́ gbọ́ ojúmọ́ ibi ló mọ yín lẹ́nu. kí ló fa èpè tí o kàn ń ẹ jọ kí ló dé tí mi ò ní wọ̀nyí lépè ṣé gbogbo ìwà orí burúkú tẹ̀ ń wù yìí ṣé kò tọ́ kéèyàn máa ṣépè fún yín ni. ẹ̀sán tí mo ṣe. ẹ wo bẹ́ẹ̀ ṣe mu ọtí bí olórí burúkú kalẹ̀ káàtì ẹ̀ hmm. sọ pé ìyẹn òpònú dípọ̀ tó wà nulẹ̀ tó mu ọtí kiri pẹ̀lú madam ìyẹn ò ní làákàyè tóun àti madam tọ́jú ọmọ tí yóò sínú sítúrúùmù bẹ́ẹ̀ yẹn tó ń ṣe balabala tó ń lọ́ mọ́ra wọn tó ń ṣe jàtijàti tó ẹ̀yin kò tẹ̀ jágbàlagbà. ẹ pé kí nílẹ̀ jàre. Ah. bọ́n fẹ̀sọ̀ tẹ́ẹ̀ bá rẹ́ni sọ fún yín òṣìlẹ̀ ṣèyí o òṣìrà tamarayọ òun lẹ ṣe ìtẹ́bà mọ̀ ẹgbẹ́rún dákẹ́jà rẹ ẹmọ tí yóò láti alẹ́ àná ẹ dẹ̀ sunrun òṣìkàrẹ̀ sí bíbá yìí ẹ ṣí gbogbo géètì lẹ̀ ẹ jọ tó wò lè bá ka abọ́lé lóru kan. ṣé mo yí géètì lẹ̀. irọ́ ẹ sílẹ̀ ìṣẹ̀lẹ̀ ṣọpa. ẹ̀rọ bá ti jẹ́ pé bẹ́ẹ̀ náà mi pé mi ò ti géètì mo bí mẹ́tàlá ìyára ìyàwó olè kan dá kó jọ̀ǹpù mọ́ bíbá yìí tó bá yàn ògùn lákàáyé ló máa fẹ́ jẹ ẹ̀wẹ̀. ògùn á jẹ ẹ̀wẹ̀ mm. kò sí wàhálà ẹ máa ṣòṣì yín lọ ṣe ti bọ́ mm. ẹ máa ṣèrànù yín lọ ṣe rí eléyìí tẹra wọlé èyí tó máa yọ yín níṣẹ́ kúrò ni ẹ̀yin bàbá aláìní làákàyè. géètì tó sọ pé mo sílẹ̀ jẹ́ kí n fi wèrè bí fún oorun mi mú lójú wálé èmi ṣí géètì ilé báyìí ẹ wò ẹ wò òrùlé mo ti ti o mo ti ti géètì ẹ má ti géètì yẹn o mo ti ṣí géètì yẹn o ó ṣí géètì yẹn o. sẹ́sán ah Òkèlè ah ni. irọ́ ni ìgbà wo lọ́bẹ̀rẹ̀ kọ́mọ ṣe owó mínírà ọwọ́ mọ́tò ọ̀gá rẹ̀ wọ́n fi ránṣẹ́ ni o ọwọ́ bẹ̀rẹ̀ fi já mínírà káàkiri ojúlé sójúlé ojúlé sójúlé ojúlé sójúlé. kó o jọ nǹkan ló máa ń ṣe ẹ ṣé ìwọ mọ̀ pé mọ́tò yìí mọ́tò ọ̀gá mi ni. ẹ mo rí i pé mọ́tò ọ̀gá náà ni. ẹ ṣé wo mọ̀ pé ojú àánú pọ̀ fún màdàmú ni ojú àánú pọ̀. ẹ mo mọ̀ pé ojú àánú pọ̀ ṣé torí ẹ lọ ṣe wá fi mọ́tò wọn torí pé ojú àánú pọ̀ nísìn ló ṣe ń jà kí lọ wá débi gan. èmi àti màdàmú ni ah! ó mọ̀ pé mi ò lè máa dédé rìn kiri láì ṣègbóná sáwọn madam náà wà níbí. àwọn wà nulẹ̀. wọ́n wà nulẹ̀. wọ́n wà nulẹ̀. Ah, eh, àwọn ni wọ́n pè mí láàárọ̀ ìwọ́n ní kan nínú mọ́tò àwọn pé kò start o kí wọ́n bá wọn wò ó lè mí lọ lè mí tẹ̀ ṣeré ẹ̀ mí rò pọ̀ ń já mi rà kiri ni. mi ò já mi rà kiri sórí ìrìn tá a ti rìn láàárọ̀ yìí ó pọ̀ gan-an. Ah. mọ́tò tá a fẹ́ gbé jáde ó yarí kò start ìyẹn venza mo kàn start ẹ̀ láàárọ̀ mo ṣá start start kò start mo dẹ̀ wọ́n pé ah, iṣẹ́ yìí o kò ń ṣe iṣẹ́ tèmi o ẹ má jẹ́ ń ṣí bọ́nẹ́ẹ̀tì o òkèlè ní kẹjẹ́ àpè o because òun ló máa mọ. fẹsà ṣé o dẹ̀ ṣe bátìrì ṣá. mi ò tiẹ̀ mọ mo ṣáà kí ó kàn tán náà kò róòlù mo àwọn gbà ah, kí ló wá ṣe mọ́tò yìí bọ̀ mo mọ̀ pé tó bá dọ́dọ̀ ọ̀dọ̀ rẹ mi a ṣiṣẹ́. Ah, ó máa rò mo ti pé. <laughs> torí kó máa róòlù gan wọn ti pátì ti pẹ́ tẹ́lẹ̀ pẹ́ so eh. tó bá dẹ̀ dọ́dọ̀ tiẹ̀ ó máa rò so mo ṣe pé kí n kúkú gbélé ìjáde e eh. so ṣùgbọ́n ìrìnsà ti rìn láàárọ̀ ẹ̀ pọ̀ gan ọ̀rẹ́ mi o arìn gan ni. kí ló dé sáwọn madam ṣe give away ni. wọn ò ṣe give away ṣebí kọ́ lóun ṣàánú wa ni ìwọ náà mọ̀ pé ojú àánú madam ó pọ̀ gan. mẹ́mú àmọ́. ojú àánú wọn pọ̀ gan àti rìn gan léni o. èyà arìn gan o kọ́nà kọ́nà máa jẹ́ kéèyàn jó kéèyàn lọ́ọ́ fi wá ju atẹ́gùn ni o arìn gan o. arìn gan o. ẹ pẹ̀lẹ́ ẹ ọlọ́run wọn a máa pa àlọ àtàbọ̀ yín mọ́ dẹ́kẹ̀mí yọjú sí wọn gbà náà. yọjú sí ta dúró òkèlè ìwọ tó má sọ pé o fẹ́ wọlé ìwọ kan máa lọ sínú ilé ńsìn kó máa lọ ṣe mọ́tò yẹn tá a bá dé àwa máa bá ẹ wà á ti fẹ́ parí mọ́tò. sẹ̀sán ẹ̀sẹ̀ wo mo sẹ̀ ọ́ sísá ọmọ South Africa ni ọ̀dà àbí kí ló fa sẹ̀sọ fóbíà ní ọ̀rọ̀ tó a sọ yìí ní. sẹ̀sọ. ẹ bọ́ọ̀ lọ sẹ́ni kẹ́mi mọ́ rìn lọ wọ́n lẹ́ni àwa lọ ọ̀nà làákò mo ti pàdé yín lọ́nà ó ṣèfù wàhálà ìrìn mi àti pé ó ṣèfù owó ọ̀kadà jẹ jẹ ká ká jọ máa lọ kí lọ wo mọ́tò. ọ̀rọ̀ ẹ̀dán máa ń jọ mí lójú ṣé ó ṣèfẹ́ lówó ọ̀kadà ó ṣe kí ni ló jọ sidophobia. ẹ na ṣe ṣe mo dáná sun ẹ ni. ẹ ọ̀nà àti dáná sun mi ṣé inú ọ̀run tí ń rìn lọ yìí nìsín ṣé àti dáná sun mi kọ́ náà nù. ó jọrọ àpáàdì ó jọrọ ah, àpáàdì ìdákun tẹ bá ti ń lọ jàre kó wá gbé mi dání káwọn kójọ máa lọ. màá ah, má jẹ ká ṣe bẹ́ẹ̀ o nítorí pé rìn tiwa ó kéré nù rìn tí ọlọ́run fi jogún fára lẹ́yìn o ah, tàbá pò ń bí ó sọ fún pa ṣe rìn lọ́bù mi. a ti rìn gan lẹ́ni arìn gan ni. ṣé madam fẹ́ jáde politics ni àbí báwo tán fi rìn káàkiri sàn ṣe campaign. wọn ò ṣe campaign ó mọ̀ kójú àánú yìí ni ah. ojú àánú ni màmá dàmú ṣe kiri. ẹ àwọn àwọn bọlẹtì wa rìn délé ni àti pé kílẹ̀ ń wá kiri gan. ah Okele ṣe bó kọjú. ah ṣe bọ́dọ̀ yín náà ní lọ. ní sùúrù jẹ́ kí n kọ́ àwọn ilé ìwọlé kí n wá já ẹ̀ sí. ah ọ̀ya tètè kó wọlé kó wá já mi sí. àdúgbò tẹ̀tẹ̀ páàkì sí gan oríṣiríṣi àwọn èèyàn lèèyàn rí ara àwọn ẹlẹ́sẹ̀ mẹ́ta àwọn tripod ọ̀dùnmí tiẹ̀ tó yẹ kí wọ́n fi gba ọmọ òun gbé kinní dùgbà tí àwọn fẹ́ ajẹ́rìí fà táwọn fẹ́ lọ sí kinní wà máa já mi sí ọlọ́run tẹ̀ ní orí àwa délé yìí ó sì tún máa wá kọ́kọ́rọ́ ọkọ̀ káàkiri ibi tẹ́ fi sí. Ẹ káàbọ̀ o. As you can see, I'm fine. Ó yà ẹ́ lẹ́nu àbí? Hmm? Mr. Dípọ̀ ṣèbí bó ṣe máa ń parọ́ fún mi nìyẹn everyday mo máa pẹ́ wàá sọ fún pò wà nínú ilé yìí àṣẹ́rọ̀ ló ń pa ìbò mi ló máa gbà mo máa gbéra ẹ̀ mo máa gbà lọ no problem Mr. Dípọ̀ just listen to me ibo ló sùn sí lálẹ́ àná àti pé gan ibo ló ti ń bọ̀. maybe I can explain eh? relax yeah? lóòótọ́ kí n má parọ́ níwájú ọlọ́run tá a kì í pè jẹ́rìí lọ inú ilé yìí ni mo wà lálẹ́ àná. <coughs> bẹ̀tẹ̀ um, ṣorí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí inú rẹ ló fẹ́ pa mí o inú rẹ ló fẹ́ kó bá mi lọ́dọ̀ ìyàwó mi báyìí mi ò ní parọ́ fún ẹ but I will explain myself okay um, bí mi àti ẹ ṣe sọ̀rọ̀ tán lálẹ́ àná tí mo dẹ̀ plug fún mi pé kí n charge while I wanna sleep mo pa iná mo dẹ̀ rí pé fóònù mi bẹ̀rẹ̀ sí ní ring again. I was like, Talole máa pè mí. I even told you the one. But mo ṣàwọn pé orun yẹn ń kùn mí, mo fẹ́ wojú fóònù yẹn. But call yẹn, it keeps coming. Bí dẹ̀ ṣe wojú ẹ̀ báyìí, ó bá dé tó back and I was like, kí ni bọ̀bọ̀ ilé máa pè mí fún Oh, mo mo tún fi fóònù yẹn sẹ́gbẹ̀ẹ́ kan mi ò gbé. But it keeps calling. You understand? I don't have a choice than to pick it. I was like, <laughs> kí ni Tóbi Bákàrè lè máa pè mí fún at this time of the night? ilẹ̀ ti ṣù náà kí ló ṣẹlẹ̀ i was like i don't wanna pick this call mo ignore ẹ mi ò gbé mo dẹ̀ ń sùn lọ but bẹ́ẹ̀ náà ni kò yẹn wọlé sí i was like kí ló lè máa ṣẹlẹ̀ what is going on i'm forced to pick the call bí dẹ̀ ṣe gbé call yẹn mi ò ní parọ́ fún ẹ babe bọ̀bọ̀ yẹn ẹ́ àwọn sars ni wọ́n gbé níwájú ilé bàbá ẹ̀ tó ń gbé lọ sí police station bó ṣe sọ fún mi lórí fóun báyìí pé àwọn sars ti gbé wọn kí wọ́n á help wọn igbá kan àwọn kan kókó bàbá ṣáṣun i was like kí ló ṣe ó lọ́ mú òun kó sọ pé òun yà wù. Ah, ah. kí ẹ kí ló wá kàn ẹ́ bẹ́ẹ̀. yes i mean kí ló kàn ẹ́. sweetheart wọ́n ló ń sọ̀rọ̀ báyìí. Eh? Uh, Tobi Bakari is my friend is my very good friend ọ̀rẹ́ mi ni mi ò lè fi sílẹ̀ because wọ́n sọ wípé a friend in need is a friend indeed gbogbo it has been there for me so many times ìgbà tóun náà dey need assistance Me, mo need láti dúró fún you understand and i keep calling people that i know wọn dẹ you know wọn ṣe wọn bá help tó lè ṣe fún mi wọn release ẹ but kó tó release ẹ babe kó tó release ẹ ẹ̀mí mi fẹ́ help ìgbà tó lè máa release ẹ time ti lọ i have no choice than to look for somewhere around you know kí n wà ń bẹ̀ kí n sùn gbogbo aṣọ tó ń wò tó ń dán ẹ yìí mi ò ní parọ́ fún ẹ gbogbo ẹ pápátá lóru because mo bá àwọn jà gidi gidi tí ogun bá rí mi láwọ àwọn pé why am I doing all this you understand because nǹkan tó ń ṣe kò make sense kò right sars kò lè máa harass yan anyhow now it is wrong it is wrong ẹ ti ẹ tọpinpin ẹ ṣe investigation kẹ tó lè sọ pé òkè èèyàn ń ṣe èèyàn ń ṣe rádaràda bẹ́ẹ̀ yẹn pé èèyàn ń ṣe yahoo no now it is it is it is wrong you understand hotel tí mo sùn lọ́ọ́ ti bá mi lọ aṣọ yìí tó fi ń dán bá everything fi tó fi wà okay you know. but are you okay ṣe wà ah, okay ṣá. <laughs> not really i'm just tired you know i'm just tired. ẹ̀yà pẹ̀lẹ́ ṣó ti wá jẹun. oúnjẹ gẹ̀rọ ni là ń sọ èmi ti jẹun o. ẹ̀yà báwo ni ọkọ tóbi ṣé wọ́n wà okay báyìí. Ah, ó ti wà okay ah, ó ti wà ó ń dúpẹ́ lọ́wọ́ mi o àfi bíi mizaya ọ̀nà mo tún ti níyì níwájú ẹ̀ ju ojú <laughs> ti tẹ́lẹ̀ lọ síra kí ló wà lẹ́tọ̀. dem sáré báyìí wá nǹkan ṣùgbọ́n relax ẹ eh, pẹ̀lẹ́. ìjọsìn gbogbo ẹ̀yin ni wọ́n máa bá mi pẹ̀lú. Ah. wo èèyàn méjì ò kí ń pàdánù irọ́ o torí tí ẹni tá a bá ń parọ́ fún ọba mọ̀ pé irọ́ ló ń pa ìwọ tó ń parọ́ fún rẹ mọ̀ pé irọ́ ló ń pa ẹ kò dẹ̀ wá ń ṣèwọ nìkan ọlọ́run alààyè tó wà lókè ọba rínú ròde olùmọ̀ràn kan ó mọ̀ pé irọ́ ló ń pa òun ló rán mi sí yín lénìí ó ní kí n sọ fún yín pé gbogbo ìwà pátápátá ló máa ṣe ìdájọ́ lé lórí bẹ́ẹ̀ ni wọ́n á bi ẹlòmíì léèrè pé kí ló dé tí ò wá sí church á ní ara òun ò yá bẹ́ẹ̀ kò sí nǹkan tó ṣe hmm. ẹ wò ó mo fẹ́ kẹ́ náwó sí mi báyìí kẹ́ sọ pé ní ti èmi àti ìdílé mi ara wa á yá láti sin olúwa. ní tèmi àti ìdílé mi ara mi á yá láti sin olúwa. mo ní kẹ́ náwó sí mi kẹ́ sọ ah, bẹ́ẹ̀. irọ́ o ah. èmi mi. Ọ dáná ara wa á yá lórúkọ jésù ó ní ká olúwa nígbà tó wà nítòsí á dára fún wa lórúkọ jésù ẹ ṣé gan. máa wọ ẹ̀ máa wá ẹ ṣé gan. máa wọ ẹ̀ ṣe ara ẹ̀. Mr. Ah, ah. ah, Fẹ̀sọ̀. ṣé orin ẹ̀mí ọlọ́run eh. náà lẹ sọ di tùǹgbà báyìí. Ah, àbí ẹ̀yin ẹ máa gbọ́ èlé Elizabeth tó sá fún kínní ṣé ẹ̀yin ọlọ́run ló compose orin kì í ṣe pé ẹ̀yin èèyàn lẹ compose ẹ̀ nígbà tẹ́mi wá wò ó tí mo mú composition tí mo mú bàtà wọnú ẹ̀ tí mo mú ẹ̀ eh, jùjú wọ̀ tí mo mú ẹ̀ eh, afro wọnú ẹ̀ tí mo wá sọ ṣé kò kò wà fantastic. ṣé kìí ṣe pé ti mú nǹkan ṣá. èmi yẹn mú nǹkan èwo la bẹ mú nǹkan ẹ̀yin lẹ máa yé mọ́ yá. ṣé lọ́nà tẹ̀ ń wò ni ọba tó jẹ́ pé ọba gbogbo wa. fẹ́ sọ. Ah. Good afternoon. Báwo ni? Báyìí, ẹ káàsán. Fẹ́sọ̀. Taxi àbúrò káà ni. Láìpẹ́ kò ń ṣe ẹ́. Ẹjọ́ wo lẹ̀ ń rò bí báyìí? Ẹ wá lọ sí gate fún mi jàre. Ṣé ẹ̀ ń jáde ni? Mo ń wọlé ni. Ẹ máa wọnú ilé lọ́ngbà náà. Ẹ mẹ̀dà ọ̀rọ̀ ni. Èmi ò ṣẹ̀dá. Ṣé wàá rà ìṣá? Yọp. Ẹ̀yin náà yọp. Yọp. Yọp. Yọp ẹ̀yin náà. Ẹ ti sọ ẹ̀ sáfà, báwo ló ṣe wá níbẹ̀ yẹn? mo ní kí n jáde kí n gbé ẹ mo dẹ̀ dé tàbí ìbá ẹ. má bínú jàre mo rush ni ṣe mọ̀ pé mo ti late for fellowship as at that time èmi dẹ̀ ni mo ń lead hmm. mo dẹ̀ máa ń preach against lateness so mi ò gbọdọ̀ late. all right i see um, ìgbà wo wà ní ká jáde. Eh. Elizabeth. oh sis. I've been waiting for you. oh I'm coming. no get in now. sorry I have to go. Mr. Leye. Sir, ma. A word of advice for you. Ọjà ti ẹ wá ra èkúrọ́ tẹ wá rà ní kẹkọ̀ọ́júmọ́ kó Word is enough. Ẹ wo ńlá sọ fọmọlúwàbí, ó bá dénú ẹ̀, ó dò díndín. sọ. Màá sọ kìíní fún yín. Tó bá mi sọ̀rọ̀, ẹ má dá sí o. ẹ wá lọ ṣígè fún mi. ìwọ ni màá gbé jáde ọlọ́mà jẹ́ ń ṣàgbákò. ṣílẹ̀kùn fún mi jáde. wàá pè mí fún lẹ́yìn. ó dẹ̀ sọ nínú ìwé mímọ́ náà ó ní kínkínní nínú ọ̀rọ̀ wọn náà kò ní lọ láìṣẹ kódà bó kéré bí ọmọ iná igun ṣé rí gbogbo ìwàkiwà táwọn èèyàn ń hù káàkiri ilé ayé ń sìn ẹ̀ṣẹ̀ ní lọ́dọ̀ Ọlọ́run hmm. bí ìpànìyàn ìbọ̀rìṣà àgbèrè ṣíṣe ẹ̀mọ̀ káwọn èèyàn máa ṣàgbèrè kí ó tiẹ̀ ti wá ìlú ti dàrú ayé ti bàjẹ́ Ọlọ́run ṣàánú wa ni ah, hmm. kódà ìwé mọ́ sọ gan pé tí èèyàn bá ń wo obìnrin ní ìwò ojú àgbèrè bí ò bá tí ì fọwọ́ kàn gan ẹ̀ṣẹ̀ ló dá. Ah. bẹ́ẹ̀ ni. mo ti dẹ́ṣẹ̀ tó pọ̀ <laughs> mo ti dẹ́ṣẹ̀ tó pọ̀ and kí n má parọ́ fún ẹ Elizabeth mo ṣetán láti yí padà hmm. eh, ṣùgbọ́n kí n lè yí padà délẹ̀délẹ̀ o ní láti wà nínú ayé mi hmm. i'm telling you ṣùgbọ́n èmi tó ń wò yìí honestly speaking obìnrin kan ọjọ́ kan ni ah! mo gbọ́dọ̀ ṣe tí ìbá ṣe máa sick lẹ́níjọ́ ah! tí ó bá tí wàá bá strength mi ń lé yẹn lẹ́sẹ̀ mo máa ń ah. ṣe obìnrin mẹ́ta ọjọ́ kan. Ah, ìsàlẹ̀ ẹ̀yìn àwọn ara ẹ̀yìn tí bíbélì ròyìn. wọ́n náà kárúfin dókì ni mo lágbára níbẹ̀. <laughs> brother lẹ́yìn fọ́ọ̀nì gan ṣá. Eh, honestly <laughs> ah, mm, but mo ṣetán láti yí padà i just want someone like you in my life that's all mo dey ma change honestly. okay ọlọ́run akọ wa mọ̀ ṣe. àmín. mo lè sọ pé báyìí ló ṣe máa jẹ́ but ọlọ́run àṣàkọ wa mọ̀ ṣe. torí ẹ̀yin rèé àmì èyí tẹ̀ ń ṣe ẹ̀ kì í lọ church ẹ̀ rí kan ṣe kan àmọ́ eléyìí tẹ́ bá dé. mo ti ṣetán láti máa lọ sí church báyìí wọn ni mo ṣe sọ pé i want you in my life mo máa ma lọ church nísìn hmm? ṣé wàá rí i pé iṣẹ́ pọ̀ fún ẹ láti ṣe nígbésí ayé mi so you have to do it. <laughs> ok ẹ tiẹ̀ jẹ́ ká gbàdúrà ni ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù àmín ní orúkọ ńlá jésù àmín ayérayé ọlọ́run ìyanu ayérayé ọlọ́run òtítọ́ agbẹ̀yìn ga nítorí pé èyí ni ọlọ́run. Ah! Ah! lord of jesus ah, ah mr leye what now. ẹ má temptation ni. ah kí ni gbogbo eléyìí. temptation nobody is above temptation. aago mi ló máa dárí yẹn etí succulent. I would rather remain in Christ nítorí tiẹ̀. ṣe rí ìrìn tá a rìn ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ o ṣe rí ńgbà tá a kúrò ní Kano Street lébùté mẹ́ta a padà wá ságége bá a ṣe kúrò lági gan ni a má bínú kíní kan jẹ́ àpadà lọ mo ṣe kí láti fẹ́ lọ ṣe àtúnpadà dọ́dọ̀ àwọn oníbàárà ni mo ṣe ni o èyí tó wá jọ mí lójú jù òun ni ẹ̀gbọ́n madam ngbà tá a máa délé wọn wọn ẹ má jẹ ṣígẹ́tì fún wọn mi ò fẹ́ kó wọlé o èèyàn burúkú ni látọjọ́ yìí. ọ̀gá kan gbé báàgì wọn ni tán fa owó yọ báyìí mo dẹ̀ para ara ẹ̀gbọ́n wọn dẹ̀ ń lọlẹ̀. irọ́ ni ọ́dí wọn lọ. ó kàn bẹ̀rẹ̀ sí ní ọba ẹ ìwọ náà ọmọ burúkú ni ẹ ṣáàtì ẹ wọlé náà ṣé lórí pé ẹ ní ká má wọlé gbẹnu sọ̀rọ̀ kí n tiẹ̀. owó la pè owó ni n tí wọ́n ń pè ní kúdí ni ni bọ́mọ̀ kókó gan bá rówó tí bá ń ké wọ̀n tẹ́lẹ̀ fọ́ ìṣe ó lò kò hmm. ní lọ́dì ò mọ́ ẹ̀yin tẹ́ wá fi rìnrìn àrè sáìdì rẹpẹtẹ nì tẹ́ dárọ́ mọ̀ yàtọ̀ sóòótọ́ tẹ́ tíríbi tí wọ́n ti ń fòwò aláǹtakùn tí wọ́n èso dókọ́ ìyá ò wálẹ̀ hmm. ìyá ò wálẹ̀. kọ́lọ̀ tiẹ̀ sànú ni torí pé irú àwọn màdámù yìí èèyàn gidi ni wọ́n. bẹ́ẹ̀ni. ṣé èmi tẹ́ ń wò yìí wọ́n ti fẹ̀mí lẹ́nu ẹ̀ èmi gẹ́gẹ́ mọ̀ pé mẹkáníìkì ni mí gbà mí tí màdám bá pè mí tí kọ́sọ́mà bá pè mí mi ò ní dáhùn ọ̀dọ̀ màdám máa sáré máa bọ̀ torí pé màdám tó bá ránṣẹ́ tó bá ní iye báyìí lẹ́yìn tí bá tún ṣe tán mo lè sọ fún wọn pa ah, five thousand lówó sẹ́mi wọ́n tún lè fún mi ten thousand ah. Ah, èèyàn ni wọ́n ọ̀dà yàtọ̀ sí pé bóyá mo tún bá wọn ṣiṣẹ́ ṣé báyìí náà mọ ìgbà tí mo sọ kúyà mi ń bàdàn. àwo òkèlè ọyọ ń jọ nìtẹ́lẹ̀ gan ló kú o ọyọ débi pé ọ̀gáníkà fakẹ́sẹ̀ náà lé kí gbogbo àwa services pápátá ká mọ bọ́ǹbì òkú yẹ láì jẹ́ pé gómìnà. bẹ́ẹ̀ni torí òkú bẹ́ẹ̀ni torí òkú yà mí. lọ́jọ́ táwọn ọjọ́ pati náà sọ yìí mojó ṣọ̀kí <laughs> mojó sobi. láì jẹ́ pé minister of sport kú ipe wọn fẹ́ wá sókú ẹ̀ <laughs> lẹ́yìn ìgbà tí madam tí wọ́n fún un ní odidi màálù kan mm. two hundred thousand náà tó fún mi pé ibi tí bá náà dé ọlọ́run o. lára àwọn ẹbí mi tí wọ́n ti rò pé à ìbò ló fẹ́ gbà o ìbò ló fẹ́ gbà ojú tí wọ́n ń jọ́nà dẹ́ ń wò mí pé. ó tọ́ ni mo rántí mo rántí ẹ̀yin àkọ́bí ẹ̀yin àwọn bá mi rẹ̀ tó sọ pé èyí ní bímọ sí kò tó kọ́ ọmọ púpọ̀ wálé tí wọ́n fẹ́ máa sọ ńgbà tí gbogbo ẹ̀ dójú ẹ̀ tán ó padà tò sẹ́yìn wá ń wòran kẹ́yìn. ó wòran rẹ̀ wọ́n sàtà ṣé wọ́n sáfù àyín náà bí ẹ̀mí ẹ̀ta tẹ́sán gbà tẹ́ ń gbà ah! ẹ jẹ jọ̀lọ́fù ẹ tún jẹ mọ́mọ́ tẹ́ ń bèrè tọ́lẹ́tì káàkiri. Hmm? ẹ oúnjẹ. èmi. ẹ lọ́jẹ. toilet. <laughs> adúpẹ́ adúpẹ́ adúpẹ́ <laughs> adúpẹ́ àdúrà kan ni mo fẹ́ kẹ́ jẹ́ ká máa gbà fún madam kí ọlọ́run má fi ikú pa wọ́n báyìí because tírú wọn bá lọ kú àwọn tíṣe máa lù ú máa pọ̀ o kọ́lọ́ má dẹ̀ jẹ́ kíṣe kú wa bí èlùbọ́. àmín ẹ̀yin ni kẹ́ ẹ pa wọ́n lọ́nà wo torí tí wọ́n bá kú ìdílé yín parun nu kí ló dé ah, ṣebí wọ́n lẹ́mí wọ́n wà lọ́wọ́ ìwọ lọ́wọ́ àwọn káàkiri eh, ìwọ là nìkan ọmọ gbàbọ̀dé fún wọn. a ah. ah, torí ẹ eh, ẹ. Eh, mi lè pa wọn kí n fẹ́ pa wọn fún. àti pé pàápàá èèyàn ní ẹbẹ ọlọ́run èsè bí ìwọ tó jẹ́ pé bó ti ń kà bí dínkà ni tó ń rojọ́ wọn káàkiri ńgbà wo ló fi rojọ́ wọn dénà lẹ́yìn tí gbogbo àwọn àjẹná lẹ́yìn tí wọ́n fa fagẹ́sẹ̀ tí wọ́n láwọn fẹ́ pọ̀ gádà nù. èèyàn mélòó la túmọ̀ tó fẹ́ sọ. ẹ irọ́ mi ò lè sọ fún èèyàn kan èmi kan sọ́ńtò pé ó jára wa wọ́n dẹ̀ ní yìnyín ní kẹ́lẹ́ rẹ ìwọ ni. ìwọ ẹ wo. àwọn ọ̀pọ̀ ẹ̀ pé tó bá kó wọn jọba ìtì bá ń sọ̀rọ̀ fún wọn báyìí wọ́n wá ká màá. màá bọ wọn ní ilé ìwọ ni. ìwọ sì yàtọ̀ sí vapu nígbà tí wọ́n mú bẹnáìtì àbí wọ́n ní kò mú free kick tí wọ́n tẹ̀lé ọbẹ̀ lọ́wọ́ vapu tó bá ti lọ rojọ́ madam àwọn àjẹ́ lẹ́yìn àwọn kan sọ̀rọ̀ àwọn di tv. irọ́ òkèlè má jà ronú bẹ́ẹ̀ ah. nǹkan tẹ̀mí ń ṣe ni pé wọ́n ní yìnyín kẹ́ni ó ṣe mí ni. ẹ eh, bọ́ bá wá fẹ́ yìnyàn mọ̀ bọ́ ti yìnyàn náà mọ̀ yìnyàn láyìn pa. ṣé níta bá rojọ́ lórí wọ́n ní ká ro tìka a ti jẹ́ àlọ́ jẹ́ àlọ́ kò sọ̀rọ̀ mọ́ jẹ́ àlọ́ jà kí n fi mọ́tò rẹ̀. ìrọ̀ jáde kí wọ́n. ṣe wàá kọ́ mi ṣe mẹkáníìkì. irọ́. ṣe mọ̀ for two times ṣoṣo. two times are you thinking about the time still young. He's just twelve thirty. Oh, listen, oh. It's life, Ajit. Yes, life, ah. Ajit. owó yìí lè jáwó rárá rárá tẹ bá dẹ̀ bá sọ wá ní rárá bẹ́ẹ̀ kọ́ àwọn kọ̀ọ̀jọ́ ń cash fún ọyàn wọn ṣe ẹ̀ẹ́d fúnra ẹ àṣẹwà alfa àṣẹwà níbo ló wà báyìí ẹ máa bọ̀ ní reuters báyìí báyìí báyìí mo rí dípò àti wúmà tí mo máa ń sọ fún ẹ pé mo máa ń jáde yẹn mo rí wọn sìn wọn lọ sínú club lókè ni mo ṣe wọ wá fojú ara ẹ rí ẹ̀kọ́ nǹkan tó bá ti dé sàlẹ̀ kò pè mí yes wọ́n ìfọ́nù ìṣá olúyà ìlú. Victor oh, Victor àṣírí ẹ ti tú àṣírí ẹ ti tú kò ní nǹkan ṣe àwàyí kankan yes you are a gold digger ah olúwa o aṣèrànkan ni ẹ. babe calm down now kí ni gbogbo eléyìí now. No, tell me, what, what do you want in this life? Kí ló fẹ́ wọn gan? Ìwọ ọmọkùnrin tí mi ò ṣe fún ẹ náà. Tell me, now. calm down for what? Why, are you being aggressive? Kí ló dé tó ń pariwo mọ́ mi? ló dùn ṣe pé fún mi what have I done wrong àti ó yẹ kó tiẹ̀ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi kó tó di ipò bẹ̀rẹ̀ sí ní accuse me. <laughs> ẹ máa gbọ́ ẹranko tí ń sọ̀rọ̀ what have you done wrong àbí what were you doing with that lady last night at that club ṣọ̀rọ̀ pé mi ò rẹ ni mo ń kúrì ẹ̀ mi ò kàn fẹ́ wá cause gòbe ni because àwọn èèyàn máa gbà ẹ́ tì lọ́wọ́ mi so get oh ah god god you are a good digger o you a gold digger ah alátẹnujẹ èèyàn dẹ ni ẹ. babe i can explain myself. so i'm not i'm not enough for you i'm not enough for you ti imagine ó máa bi wípé why are you fighting Mama? So where pé ah èèyàn tó tó boyfriend mi lọ́mọ ó ní mò ń You're so shameless. come on can you allow me to talk. okay talk talk. listen it's not what you're thinking at all it is not what you are thinking i i me, ni kankan tí mo ń ṣe pẹ̀lú woman yẹn. a kàn bá kàn you know we just there like. bẹ́ẹ̀ like mo mọ̀ pé ṣe máa parọ́ onírọ́ ni ẹ olórí burúkú dẹ̀ ni ẹ pẹ̀lú àti first day báyìí tó ti wá ask mi àwọn tó mọ̀ pé òun ní kankan láti ṣe mo mọ̀ pé gold digger ni ẹ but mo kàn ti ẹ̀rọ pé kékeré ń tẹ̀ try ẹ bóyá tí máa ń gbàdúrà ọlọ́run ṣe ìjà o wàá ṣe ẹranko ní ẹ. baby o ń ṣépè fún mi. ẹ má ṣépè fún ẹ náà because ẹranko ní ẹ ẹranko ò dé lè ṣe kó má wùwà ẹranko yes èmi máa wà ó máa máa gbàdúrà máa máa ní ah, ṣọkọ mi wà òkè ṣó wà ṣó wà fine níbi tó wà because o máa ń parọ́ fún pò wá ńlẹ̀ ni ọlọ́run ló ní kí n ká lórí burúkú ẹ̀ lánàá ẹ tí kò bá tẹ̀ wá ṣẹlẹ̀ sí ẹ ńkọ́ mo wá màmá gbé mi sókè mi ò ní mọ̀ pé ó ti lọ ṣe òṣò ti lọ ṣe ranù ṣòro olórí burúkú ni ẹ o and it's, it's so unfortunate that I met you in this life ṣùgbọ́n it's very very unfortunate you are just so miserable ṣùgbọ́n mi ìfẹ́ ayé ẹ̀ ló ṣe pé fún tó tó báwo ló ṣe ń ṣe báyìí náà mi ò mi ò fẹ́ ayé náà. it's over between us ìwọ ló mọ̀ bówó ẹ kò deny bówó ẹ kò ní pé òfẹ kò kàn mí and thank God ọwọ́ mi ẹsẹ̀ mi ọlọ́run mi sori wa sori nǹkan ìjà ibi ló ń jà yìí o ìjà ibi ló ń jà yìí o. ààbò náà yìí ti bàjẹ́ báyìí. sweetheart babe. Ah. Ah. kúnlẹ̀ má kí mi má kí mi má kí mi má kí mi má kí mi farabalẹ̀ farabalẹ̀ kò listen kò gbọ́ kò gbọ́ dada sí. ìyàwó mi ṣe kú omi báyìí ni ṣé wàá ṣe kú omi báyìí sísìn. so òun rojọ́ kiri o sọ ẹ̀ ní káàkiri gbogbo àdúgbò òun rojọ́ bí obìnrin sọ́fi sí ẹni. ọ̀gá gbàgbára lẹ̀ jàre kí ló ṣe wọlé ọ̀hún ọ̀hún ọ̀hún kí ló ṣe wọlé gàkí ló ìjọ ọ̀sán lórí gbàgbá ayé ìlú lẹ́bi oṣù máa ní kí gbàgbá ayé ìlú lẹ́bi ṣó gbádùn sá. àbí ọgbọ́n pé mòròjọ́ fún gbàgbé débi oṣù tó kọ́ mi fún ẹ. jókòó kó jẹ́ ká sọ̀rọ̀ jàre tó kàn ránṣọ́ tó ránṣọ́ tó ránṣọ́ dé gbàgbára lẹ̀. ah kí ni nǹkan tí ṣẹ̀wà wa sọ kí ló gbọ́ kí ló ní mo sọ. kúnlẹ̀ mi ò mọ ẹni tó ń sọ̀rọ̀ fún ṣẹ̀wà girlfriend mi ti mọ gbogbo movement mi pátápátá gbogbo bí mo ṣe máa ń jáde pẹ̀lú woman yẹn gbogbo ẹ̀ ló mọ̀ and I even try to explain things to her in short kò dúró gbọ́ tẹnu mi rárá rárá ó bínú lọ mi kò oh. pẹ́ tó lọ in short tó bá yẹ pé orin ilẹ̀ wàá bá wàá rí ilẹ̀ wàá rí ìyá mi wàá pàdé ẹ̀. ṣé kí n máa pàrọ̀ fún un mi ì sọ anything fún but wèrè wo ló máa pè é jókòó tó máa download fún. I don't know mi ò mọ nǹkan tó ń fún mi nǹkan sáà yẹn ló ń jẹ́ kó lè máa yí pé ah, ah, ṣé wàá kì í ṣọ́ mi náà kí ló fa gbogbo rádaràda ẹ̀ báwo ló ṣe mọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí. Oh, ó ti wá lóbo ìfẹ́ rí nìyẹn kí ni nǹkan tó wá sọ pé ó ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí kí la fẹ́ ṣe. Ah, mi ò mọ mi ò mọ kó lè wo ó lóun ṣe mọ. break up nìyẹn yes ó lóun ò ṣe mọ ó dẹ̀ ti sún mi báyìí mo try láti bẹ̀ kú tí ẹ. no kò jẹ́ kó le tó yẹn náà break up ti bá wo kò jẹ́ kó go to that extent náà ó ṣe máa náà ò ṣe mọ́ mo ṣe mọ mo dé mo mọ nǹkan tí mo fẹ́ ṣe o. ṣèlú àti wọ́n máa ẹ̀kọ́ jọ ń jáde ni o fẹ́ yà ìnà. a fẹ́ra wa kún lè fọ́n lásán lèmi àti ẹjọ́ ń káàṣì a kò jọ ń káàṣì fọ́n lásán ni. fọ́n lásán ibi tẹ́mi wà lọ́wọ́ gan-an nìyẹn ìwọ àti ìyá yìí eré kílẹ̀ yẹn ń bára yín ṣe tẹ́ǹtù yẹn ara yín ẹ̀ ń jáde ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ o wo tẹ o make any move so ọkàn ọkàn raṣọ fún ẹ fún ẹ lówó o tiẹ̀ fọjọ́ kan rò wípé kò tiẹ̀ gbé súnmọ́ ìyá kò tiẹ̀ sọnù ẹ fún un ó ń kó fún ra bàtà fún ra aṣọ fún ẹ òun wà òkè òun wà alright láyé ara ẹ ọmọkùnrin owó ṣe rí so tó bá sọ fún ṣé àyè máa sọ pé òun ò ṣe ni. lọ́kàn mo fẹ́ ṣe nǹkan kan pẹ̀lú ìyá yẹn. Ah, ọ̀bọ o ti dọ́ o ti dọ́ jù fún tèmi kí ló tó dẹ́ǹsì báyìí. o ti dẹ́ǹsì ju o ti rìn dín jù. ìyá yẹn tó bẹ́ẹ̀ ok nísì ẹjọ́ máa jáde ẹjọ́ máa mọtí ẹjọ́ máa wà ọ́ra ẹ̀ o ok bó tiẹ̀ lè sọ fún un kò tẹ̀ ṣayó ńjọ kan eh. tó bá di ṣayó ńjọ kan tó ń lọ di ṣayó gbá sí lára tó wọn fi lájú nǹkan ti já ìlàgà ti wọ lára hmm. náà nísìn torí ìyá tó ń sọ̀rọ̀ nísìn gẹ́fìnẹ́ ti bínú lọ ó ní òun ṣe mọ́ wàá dìyà yìí lọ́rùn ọwọ́ ṣùgbọ́n. àti àwọn ń ṣe abẹ́ ẹ̀ náà lédi ni. lédi náà náà lédi ni àbàṣà ni ó fẹ́ o ṣó ti yẹ ó dàgbà kò dàgbà kò kùn ẹ́ kò bá jà arúgbó kò bá jẹ́ kínní kó ṣàti ń tọ́jú ẹ̀ ó dé wà ókè níṣó ń lẹ̀ bọ̀bọ̀ yìí náà má dọ̀là rẹ̀ kó ìtì yá sọ pé o láìkì ẹ̀ o fi máa fẹ́ kẹjọ máa já ìkẹjọ wà. because o fẹ́ ta o fẹ́ ta òkò kan fẹ́ yẹ méjì kí méjì kó pàdánù méjì o ti pàdánù ẹ̀yẹ̀ kan rẹ́díò rẹ̀ fẹ́ ẹ̀kan tó kulẹ̀ kó máa kẹjọ máa rán la kẹjọ máa rán tìǹsì. olúwa olúwa wa orúkọ rẹ ti níyì tó ọba tó ń ṣe ohun tẹ́nìkan lè ṣe orúkọ rẹ ti níyì tó <laughs> sincerely speaking mo ti ń tẹra mọ́ àdúrà mo ń gbàdúrà ní kíkan kíkan kí ọlọ́run ọba kó jẹ́ kí àdúrà tí mò ń gbà lórí ẹ̀ kó jẹ́ kó ṣẹ. torí tí ọlọ́run bá ṣe nǹkan tí mo fẹ́ lórí ọ̀rẹ́ ah Mama, màmá dúpẹ́ fọlọ́run. Ah, Mr. Leye you're so funny kò sígbà tí mo wà pẹ̀lú yín tí mi ò kí ń rẹ́rìn ẹ́ eh? <laughs> anyway ṣá eh. gbogbo ilé ìyọwọ́ ọlọ́run ló wà. Ah, nítorí pé mo fẹ́ kí èmi àti ẹ̀ oh stop Lord of Jesus. Eh, jẹ Jésù ló ń jẹ bẹ́ẹ̀ kó lè wẹ̀ wá mọ́ ah. dáadáa nínú àìṣe déédéé wa ni look let me tell you something má jẹ́ ká deceive ara wa níbi tá a bá dé. anyway kọ́lọ́n ṣàtọ̀ wa sọ́ni sọ́ni. kò sí ọ̀nà kankan tọ́lọ́run fẹ́ tọ́ yín ní gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò sọ́nà ń bẹ́ ẹ ìparun ló wà ń bẹ̀ fún yín distraction nísàlẹ̀ yẹ ṣé bí mo ti bẹ̀ yín mo ti bá yín sọ̀rọ̀ bí tó ti ń bá yín sọ̀rọ̀ mo ní kẹ́ fi àbúrò mi lọ́rùn sílẹ̀ ẹ mójú kúrò lára àbúrò mi kò sí nǹkan tẹ fẹ́ rí lára ẹ̀. Um, irọ́ ẹ ń get me wrong. ẹ fi gbogbo yẹn lẹ̀ ẹ́ rí kí ṣé mi ò wá mọ̀ yín ni mo máa mọ̀ yín àbẹ́ ti gbàgbé gbogbo status quo yín ló wà lọ́wọ́ mi gbogbo fáìlì yín ni mo ní kí ló ń ṣe yín náà ẹ ti gbàgbé ni gbàtẹ́fẹ́ tẹ̀lé àfẹ́tíà ọmọ bàbá ìmáàmù tó wà nísàlẹ̀ muslim tó wà ní mosque tó wà nínú street wa ń bíbá yìí mo ṣàmù gbogbo wàhálà tẹ̀ ṣe wo kàrámọ̀ tẹ̀ ṣe tẹ̀bẹ̀rẹ̀ sí ní lọ jímọ̀ tẹ̀bẹ̀rẹ̀ sí ní pèrún láàárọ̀ àwọn yìí wọ ẹ sùúrù ẹ wo èmi ò láìkẹ́ o ẹ dẹ̀yìn lẹ́yìn àbúrò mi ẹ dẹ̀yìn lẹ́yìn àbúrò mi ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín bọ́rọ̀ yìí dé sí tẹ́ bá ti mọ̀ pé ojú yín ò ní kúrò ní ara àbúrò mi i'll just do a refund for you má dá owó yín padà fún yín and you will leave my premises. mo fẹ́ kẹ́ mọ̀ yí pé mo ti gba christianity life ah. and um, mo ṣetán láti má kọ́ ní rárá elizabeth ló jẹ́ kí n rí pé that is the way that is the way. Ah, kò dùn lẹ́nu yín bẹ́ẹ̀ ṣe ń sọ gan kò smooth kò dùn lẹ́nu yín ẹ wò ó ṣẹ́ríbi tá a bá dé yìí ẹ máa mójú kúrò lára ọmọ yìí o nítorí nǹkan tẹ́ ẹ sọ fún mi sìn ni pé nígbà tí ẹ fẹ́ mú àfẹ́tẹ́ àmọ́lẹ̀ lẹ́sẹ̀ ṣe muslim ẹ wá bọ́ sórí Elizabeth ẹ ti convert nìyẹn o ẹ ti ń ṣe Christianity obviously tẹ́ ẹ bá rí fáfúnkẹ́ tó tún ń lọ nísàlẹ̀ títì ẹ̀yin tún lọ gbẹ́bọ ẹ̀yin ah. ẹ̀yin tí mò ń wò yìí. ẹ jẹ́ ká gbàdúrà. gbọ́dọ̀ ẹ sọ̀hún àdúrà ẹ wo ló ń gbà àdúrà kí ni wọ́n tún lọ gbàdúrà ẹ nínú ilé must you pray outside àmọ̀kọ́ tóun náà wá kiri olójú fòtòfòtò wò ó wá gbà nǹkan lábẹ́ àánú ẹ̀ ń ṣe mí gbàgbé iṣẹ́ èmi lè gbàgbé ni kò pọ́sibù náà mo mo lè ẹ́ bá gbàgbé rárá. bẹ́ẹ̀ àná ṣé ọ̀wá gbàgbé mi ló very why ẹwà ìpọ́tàtàsí ìgbésí ayé mi gan bẹ́ẹ̀ wà ẹ̀ mo mo ṣe é o mo mo ní báńkì fún mi. No. Bọ̀. Eh. Ṣé ṣe jẹ́ ẹnẹsí mọ̀? Eh. Ẹ̀wò tó bá jẹ́ ẹnẹsí tó wà náà lọ dàmú. Àmì ìjọba yẹ pé iná òkè lọ́wà tí wọ́n rọ ní eh, hmm. Yeah àbí ẹ̀ màláìkà. yọ original original original energy ẹ wò bó ẹ wà yìí bó ẹ ẹ lè sí bí ṣe o ah curious kilos láti bọ̀ lẹ́mẹ̀. kilos lọ kilos ni o. kilos tẹ lọ. kilos ni o. No, ṣe é ṣe o. ọdọ ṣílẹ̀ bẹ̀là. ẹ̀dà ọdọ ṣílẹ̀ bẹ̀là. àkìlà àkìlà. àjọ àjọ. parada parada parada. ẹjú ẹjú ẹjú ẹjú ọmọ yóò pé mo mo mọ kan tí mo ń ṣe àbí mo mọ kan tí mo ń sọ ẹ wo ọba. Ah, Ọbáfẹ́mi Martins àjọ wà lórí ìjókòó lájọ gé ni àjọ gé ni sí ni mo wà eh, madam madam madam ti ń bì. madam òbí wọn ń tutọ́ ni wọ́n yó. ó ń pọ̀ àbí ògè. ẹni ẹ̀yìn ẹ̀yìn àti ẹ̀yìn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lẹ́jọ́ wa. Oh, yóò ṣe bàbá ìrìnà lọ́wọ́ pé mo ti yọ ìmọ̀ náà bá fẹ́ eh, eh. mi máa ọba fẹ́ mi máa tì. ẹ ń gbà tẹ ti bá àwọn bá fẹ́ mi tó kọ́ ni ẹ bá yẹn sílẹ̀ fẹ́lá tó pọ̀ ẹ máa bá yẹn pọ́fẹ́sọ fẹ́lá náà ṣe fàájì. àjọ àlùlà àjọ ń gé àjọ àjọ ń gé àgé àgé lórí ọlọ́run gbogbo ayọ́ǹgé gbogbo ẹ gba package mo fún jẹ ah, bóyá wà yí tó tó tó dọ̀là ẹ gbọ́dọ̀ parí ẹ o. èmi lọ́la tí n bá parí ẹ̀ lálẹ́ ìkíni hmm. tó mọ̀ pa mí. bàbá yìí bàbá bàbá bàbá burúkú ẹ bá o yà gẹ́ẹ́. ó ń pariwo original. ẹ dá mọ̀ ẹ dá mọ̀ lóòótọ́ bí madam ṣe wà yẹn wọ́n ti wọ́n ti yó. madam ń gbọ́ kí wọ́n lè yó. nonsense ọgbọ́ ọgbọ́ èbó. nonsense. sọ́ni eh. nonsense. gbogbo sọ́bẹ̀ nonsense. madam ó ti gbàgbé bó bèbè mi mo náwó fúnra mi o èmi mo fúnra mi náwó mi o owó tí mo gbà létí ẹ̀ mo ojú ẹ ló ṣe o ẹ má yẹ̀yà ayò ọgbẹ́rì ló dúró ló ti bí báyìí o. mo wá ń lo ó ṣe bí mo yọ àbẹ ṣé èmi tí mò ń wẹ̀ ẹ́ ń sìn o jọ̀wọ́ ìwọlé lé ìwọlé lé iná màlámù tí mo náwó ṣé mo lo káàdì ni ṣé mo jẹ́ olówó. ọ̀rọ̀ wọn kẹfà ni. ó lọ ó lọ ó lọ ok go. ẹyin ẹ gbé madam wọlé. ẹ yẹ kí n fa ẹ yẹ ah. kí ẹ yẹ kí páàkì kí páàkì wọlé. ẹ bí ṣe páàkì mọ́tò mi ṣé máa pọn ní àbí kí n fa kí n fa pákó yín wọlé èwo lẹ lu méjèèjì ah ti bá wọn ẹgbẹ ẹgbẹ lè wá. ẹyẹ má wọrí mo mọ mo mọ gan tí tí mo ẹ súnmọ́ mi o ẹ má forí lànà o. mo sọ fún ẹ pé mo rẹ sí fáwọn ọ̀rẹ́ mi. ẹnẹ síta abábẹ jẹ ọlọ. It was a lovely time we had today, you know. Hmm, don't do like that. What you don't do like that? You, you, you, don't do like that. Too. Don't do like that. Don't do like that. Too. It's bad habit, too. bad habit. Bad habit, too. give him the drink. That drink. Close the gate, oh. Mm. Ah, ah. Hey, Ah, ẹ wo àwọn èèyàn ṣe fàájì o. Òjò pé kún lóde òde ọ̀dà. Àmọ́ eridi kò bàjẹ́ o. Èmi ní pè ní ẹ̀yìn ọ̀gbẹ̀rì. Ẹ̀jọ̀ lèmi ni. ọ̀dà wọ́n lọ sí fàájì wọ́n wá náwó tán láì sọmọ Abíọ́lá wọ́n tán wá wò ó pé tọ̀ kí ni táwọn lè ṣe o wọ́n bá ba ATM yọ para wọ́n bá ń ṣe wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n pọ́m ṣapẹ́ pọ́m ṣapẹ́ ẹ̀ ṣàárín ọlọ́pàá wá wá wá wá wá wá kí ni wọ́n fi yàtọ̀ sọ́mọ yàwó ẹ̀yin ẹbí mi lọ́ba yá wọn ò ní ọmọ yahoo ńlọ́pọ̀pù ẹ̀nẹ́sí eh, ńlọ́pọ̀pù champagne títí títí tí owó tẹ́ ọdún fún wọn níke àwọn náà náwó tẹ́lẹ̀ sọ̀n bẹ́ẹ̀ tí èyí ṣe pé owó tí ọ̀gá lẹ́ ní alẹ́ yìí nìkẹ́ tí wọ́n èdè láti kílọ̀bù ni ọbọ̀ gbogbo àwọn òṣìṣẹ́ tá a wà náà lè fọ́dún kan lórí tó ọ̀gá náwó bí adẹ̀dà ná ẹ́ wèrè ní dípò dípò onírẹ̀ onírẹ̀ mo mọ̀ ọ́ ah! ògùn ògùn ògùn làkàyọ̀ sí mọ́lẹ̀ olómìnirẹ́fẹ̀jẹ̀ wò wọ́n máa fi jẹ mí wẹ́ o wọ́n máa fi jẹ mí wẹ́ o ẹnẹ sí sórí ọ̀nà tí wọ́n wọ́ ẹran sísan rí. wọ́ọ̀ wọ́ọ̀ wọ́ọ̀ wọ́ọ̀ wọ́ọ̀ wọ́ọ̀ wọ́ọ̀ Ọ̀làdípọ̀. mọ́mì bọ̀dá dípọ̀ ṣùgbọ́n sùn sórí màdámù. ṣe bùkátà mi bọ̀dá dípọ̀ ẹ sùn dáadáa bọ̀dá dípọ̀. ètò kí ló tẹ wá wà di madam maya bí rí ah, i. kí bàbá fẹsọ̀ gbélé hm, níbi oúnjẹ tí mo ní ẹ̀kọ́ bá ń gbé wàdà tí mo sẹ́ẹ̀ ti dáìní ara mi. oúnjẹ òṣìwò ah. oúnjẹ òṣìwò lẹ́ra sínú ilé tẹ́ni kí n bá yín gbé wá ah. bàbá àfẹsọ eh? ẹ jọ báwo lẹ ṣe ń lọjọ alẹ́ ń rà dáradára báyìí náà. ń lò dáadáa náà ni. à rà dáradára lẹ ń lò kò ń ṣe pé ń lò dáadáa o. báyìí. ẹ tiẹ̀ dúró náà jẹun báwo lẹ jí sáyé náà. mo jí sáyé ọlọ́run tó pa mí lánàá náà ló jí mi lónìí. ọlọ́run tó pa yín eh. òun ló jí yín lá eh. ẹ má wọrí ẹ máa ṣe òṣì tẹ́ ń ṣe lọ ah. ó máa pa yín tán jọ kan yányán. ẹ dúró ní ṣé ìwọ jẹ́ mẹsẹńjà Ọlọ́run ni tó yẹ pé ọwọ àràn Ọlọ́run ti mi pé tọ ó tètè pa mí kí mo ṣe èmi tó yẹ pé ọjọ́ mi ò tí ì pé n ti máa lo seven hundred and eighty five years kí n tó lọ. no because gbogbo àwọn ọ̀wà tẹ́ ẹ máa ń wù yìí ó máa ń run mí nù náà. kí ni mo ṣe. kéèké bí àgbàlagbà ẹ̀yin ni mo expect pé kẹ ní làákàyè jù nínú gbogbo lè. èmi náà ni ta lọ́tọ́ ni tó mi nù. ẹ̀yin lè useless jù. lọ́nà o. lánàá nígbà tí màdàmú máa fi dé hmm. àwọn àti dípọ̀ Hmm. wọ́n ti yó bàlàbàlà wọ́n yó gidi kan tí wọ́n bára wọn rùn fọtí báyìí ìgbà tí wọ́n fi wọnú yàrá wọn báyìí ṣe làwọn méjèèjì sùn pálapàla mọ́ra wọn lórí bọ́lẹ̀ bàbá mi ká irú gbogbo kí lè lè bá torí ọlọ kí n dẹ̀ wá bá èèyàn kí n dẹ̀ wá sọ fún yín gbà ah, nǹkan bá bàbá bá ló ń ṣẹlẹ̀ ọ̀hún láì fún yín wọ̀ sí lálẹ́ àná ẹ̀ hmm. ẹ fọ́nká sílẹ̀ lẹ́yìn yamayama síbẹ̀ yẹn. wọ́n ṣọ́dà. ah kí ló ń ṣe yín àgbàlagbà ní kí ló dé tẹ máa ń mọtí àmupara báyìí. ọ̀rẹ́ tiẹ̀ yé mi ni Emily wọ́n ah, ṣe já sọ̀rọ̀ ẹni torí ẹ̀yìn ń tó ṣẹlẹ̀ lálẹ́ àná ni eku tó fi èrò tó na ọ̀gá òun ló fèrò tó fi na dípọ̀ irú ni ní dípọ̀ wá fà lọ́dọ̀ mi bí okun lọ̀kọ̀ lọ́wọ́ àfi nèmi náà gbága ìyẹ̀bí jẹ́jẹ́ ni wọ́n dé bí wọ́n ṣe dé báyìí lèmi bá ta sí wọn kí lẹ mú bọ̀ sóde dán tí ọ̀wọ́ náà ọkọ̀ tí ó jáde báyìí ó jáde pẹ̀lú gbẹ̀nẹ́sì ni ah! lémi nìkan tán ni wọ́n bá lọ èmi lè bá bẹ̀rẹ̀ sí ní gọ́ ó sì ó sì lè pa ìmọ̀ àgbẹ̀rẹ̀ sí gọ́ gọ́ gọ́ gọ́ gọ́ gọ́ gọ́ gọ́ jíjí tí wọ́n jí láàárọ̀ ìbáyìí range over ló jí mi mo ní range over state ni. ẹni kẹ́nà. range over. ẹni range over. ẹ òun ni mo ṣe ń wá oúnjẹ. range over kọ bẹ́ẹ̀sì ni. Hmm. ó dà pé wọ́n ń ṣe yín hmm, àwọn aráàlú yín tí wọ́n ń tẹ̀lé yín kiri wọn ò tí ì dẹ̀yìn lẹ́yìn. ẹgbẹ́ tẹ̀ra mọ́ ẹ máa ṣòṣì yín lọ́sẹ̀ tí gbọ́. ìwọ làbọ̀ ṣòṣì. ọ̀dà fún mi ń gàrí. ẹ fún mi ń gàrí. àtomi tútù. ẹ wá jí gbé. tó ṣìl. ó ṣìl kọ. tó di block. wá jí gbèsè. láì ṣe pé wọ́n ló nílé lọ́rin kàkà ń dúró fò báyìí. tó bá jẹ́ pé wọ́n ló nìyà yín kọ́ ọmọ àṣejò nílé lọ orí bóyá kúrú bíi sọ́ọ̀kì tí wọ́n fi tí wọ́n fi ń sọ́ọ̀kì ọkọ̀ kìnní náà rí ráńdú mo kọ́kọ́ tó fẹ́ ru ẹ̀gẹ́ sílé wèrè wo ló fi ọ́nà. dípò. Dípọ̀. Uh-uh. Babe, ṣé kí ẹ fún dírìnkì kìíní kan bẹ́ẹ̀ mú kọ̀pù wá? Or um, do you want pepper soup? Wọ́n ní catfish, uh, turkey, then cow tail. Èmi ti order fún tèmi mi mọ̀ bóyá máa fẹ́. Àbí you like drinking? Kí n order mi fún ẹ? Dípọ̀, hmm? nǹkan tí mo bá wá bíbá yìí, ó wà more important ju drink or cow tail or whatever tó ń sọ. Ah. yá. baby but why èmi àti ẹ à ní ìjà títẹ́lẹ̀ náà à ní any argument why are you sounding so harsh to me what have I done wrong. okay fine à ní argument tẹ́lẹ̀ à ní ìjà títẹ́lẹ̀ mọ́ mọ́ but wait are you tired of this relationship? no sọ fún mi if you are tired then màá lọ wá ẹlòmíì. come on now what are you insinuating i don't understand you. kí ló fa gbogbo ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu yìí sìn. Ah, ok ṣé màá ṣe ẹni jáde tẹ́lẹ̀ ni <laughs> kí ló ṣẹlẹ̀ náà. farabalẹ̀ ah kí ló dé tó ń pariwo. because okay. i don't understand you. listen to me let me tell you what the problem is gbogbo news tó ń fly around pẹ̀lú story ìwà àti wúmà yarúgbó tẹ̀jọ́ ń gbéra yín kiri tẹ̀jọ́ ń ṣe rubbish. <laughs> What's funny? Man, baby, you're so funny. Like, seriously? Oh. I mean, so, ìwọ náà ti ń pẹ̀ lọ́bọ̀ eh Ẹ́ gbogbo sọkúsọ táwọn èèyàn ń so kaka ìwọ náà bá wọn sọ àbí. So, oh, trust me. Listen, ṣorí woman tó wọ yẹn, hmm? aláàánú mi ni, messiah mi ẹni tọ́lọ̀ rán sí mi pé kó máa ṣe mí lóore kó máa ṣe mí láre mm. there is nothing attached between me and her she doesn't ask me out and I did not ask her out mm. nǹkan kan ò dẹ́ pé mi àti ẹ̀ pọ̀ rí láíláí so why are you disturbing yourself ẹ eh? kí ló tó ń disturb ààrẹ ò jẹ́ kí n sọ tọrọ fún ẹ hmm? sórí ẹni tí èèyàn bá ń bá nájà lèèyàn máa ń gbájúmọ́ o èèyàn mm. kì í wo ariwo ọjà o that's the simple truth and if you continue like this kò ní pay ẹ wow yeah kò ní pay ẹ kò ní jọ pay àwọn méjèèjì ni because woman mi ní parọ́ fún ẹ aláàánú mi ni she gives me what i want. Oh. she gives yeah she ó máa ń fún mi lówó mi ò ní parọ́ fún ẹ aláàánú mi ni she always give me money she always take care of me. Nice one. mi ò fẹ́ náà tí bá fẹ́ ṣe màmá màmá tún máa brag níwájú ẹ ni àbí èmi àti ẹ ṣìjọba wa ni. Ah, ọwọ́ òun náà ṣèbí tí bá gbà náà ṣe ṣe òun gbà ń bẹ. ní sùúrù nínú gbogbo nǹkan tó ti sọ yẹn sórí nǹkan tèmi rí mú jáde ni pé ẹni téèyàn bá bá náà jà ọ̀run ló máa ń ro ariwo. wait what are you insinuating. hello ma. Ah, ah. ṣé wàá òkè wa ẹ pẹ ọ ẹ ok ti wà ń sàlẹ̀ mo ń bọ̀ sí mo ń bọ̀ máa máa máa bá yín láìpẹ́ yes ma. See that. I think I need to leave now. Allowance, yeah. I'm gonna see you later. I'll call you. Ah, oh, Emily. Ma, You don't see now. I'm just ò tí ì rẹ́dì ni. Mo ti fẹ́ ṣetán. Ti fẹ́ ṣetán. Ó yẹ kí sista ti jẹun náà. Um. Ẹ ó yá ṣèkíá ṣèkíá ṣèkíá. Ṣùgbọ́n. Mo bien. madam ṣé kò sí tẹ̀ ń sunkún mi ò rí yín báyìí rí àti wípé látijọ́ tán ti bí mi mi ò ríbi tó lówó ti ń sunkún rí mo nígbàgbọ́ pé àwọn akúṣẹ̀ nìkan náà máa ń sunkún mi ìmọ̀ polówó náà máa ń sunkún. madam ẹ má bínú ẹ ọlọ́run nípa yín lẹ́kọ̀ọ́ gbogbo nǹkan tó ń jẹ́ bànújẹ́ fún yín gbogbo ẹ̀ pátápátá òun lọ́lọ́ máa bá yín yanjú ẹ̀ ní rògùn bànújẹ́ ẹ̀dẹ̀ ní rògùn ikú láyé ẹ pẹ̀lú. kí ló fẹ́. ẹ mo fẹ́ wá sọ fún yín pé mo ti dáná tán ni ṣé kí n bá yín sàwẹ̀. ṣo tún tẹ̀lé mi ni kò necessary ṣe bá ti parí ẹ̀ a ti parí ẹ̀ jọ́ náà mo fi bẹ̀ mí ìfẹ́ wàhálà jọ́ náà mo fi bẹ̀ please. ẹ má bínú mo ṣáà ń bẹ̀ yín ni mo ń bẹ̀ yín ni nà ẹ má bínú ẹ wò ó ṣé kí n sòótọ́ fún yín ṣẹ̀mí ń bí ẹ́ òun lògùn ọ̀rẹ́ ọmọ àlè ní yorùbá sọ pé máa rínú tó yẹ kó bí tí ò ní bí i realized my mistakes ìgbà tẹ́mi náà délé lọ́jọ́ yẹn ojú bà mí tì fúnra mi mo mọ̀ pé mo ti sọ̀rọ̀ kọjá ẹnu mi ẹ má bínú sí mi i'm really sorry ẹjọ́ àti mi ẹjọ́ ẹjọ́ mọ̀. dédé dédé dédé dé ó ti tán nínú mi ó ti tán nínú mi mo falájọ bíbúra ó ti tán nínú ó kàn jẹ́ pọ̀rọ̀ tó sọ sí mi lọ́jọ́ yẹn ó ti pọ̀ jù nígbà tèmi gangan délé ṣé mo bẹ̀rẹ̀ sí í ronú tí mo sunkún sunkún sunkún pé ah kí ló fa gbogbo eléyìí gbọ̀ngbà tí mo wá jókòó tí mo wá ro ọ̀rọ̀ yẹn mo wá rí i pé ẹ̀bi gangan ò fi bẹ́ẹ̀ sí lọ́wọ́ ẹ̀ náà but kò lè burú burú burú kí bàbá ló dọwọ́ ọmọ òun lọ́rùn so o ti tán nínú mi so kò jẹ́ àgbàgbé ó ti tán nínú mi kò lè tó gbogbo yẹ ẹbí wa ò dẹ̀ dí dàrú. àmín àmín àmín àmín ẹ ẹ wo àǹtí mi yẹn mà ti ẹ̀ṣẹ̀ pẹ́rẹ́ o account number yìí mi ìmọ̀ bóyá mo ti lọ ṣe mistake mo ti send owó sí account yìí o ṣe ti alert. alert. ẹ nà. ah fóònù mi wà nù yàrá. yé fóònù mi alert. Eh. alert. yes na. Ah, àfolúwo ṣe o o ṣe o à ah, mi mọ̀ pé lóore mi ló jókòó mi mọ̀ pé lóore mi ni mò ń bá jà kó àbúrò mi. ẹbí wo ní dàrú o èṣù ní yà wá gbogbo eh, ogun èṣù tó ti ṣẹ́kù tún nígbèrí mọ́ lórúkọ Jésù. wá church. yes mo wà bẹ́ẹ̀. mi tè rí yín Ah, ìgbà tí mo jó wá síwájú tí mo jó wá ah, ah. síwájú ẹ̀ mo rò pé wàá rí mi ìgbà tí mo wá san um, ìdámẹ́wàá mi. <laughs> Ah, ẹ ti sọ ìdámẹ́wàá ni. Yakiani. Oh, that's so nice. Oh, <laughs> I'm so impressed. It was a great service. Kí ni mo fẹ́ ṣe? Nǹkan tó tu wá ṣe tètè rí mi ni pé mi ò rí ibi park sí ibi tí mo So I had to go all the way down láti lọ gbé mọ́tò Oh, that's so kind. Ẹ ṣé. Uh, at least I'm appreciating the fact that you're making me see the light. Mm -mm, thank you so much. <laughs> thank you. Mo ṣe rí mo ti ní for mind pé I'm gonna stay in Christianity. Oh, wow glory be to God thank God We mi dùn fún for gan ni. ṣe bàtí ọmọ pé nǹkan tó lè complete ẹ um, ti máa light in your own life as well tí wọn náà rí light in my life so that we become one. Mr. Leye, you keep saying this. Mm -hmm. The truth is, eh, ṣe mọ̀ wípé nísìnyí tètè ń wá sí church, máa fẹ́ kẹ́ more conversant, ẹ mọ̀ kẹ́ máa more regularly and you know. Mm, I, will, I will. Okay. I um, But can I ask you a sincere question? What's that? Do you like me? Um, um, Bralaye, ẹ mọ̀ pé mo ní service, mo sọ fún yín lẹ́ẹ̀kan. Ah. So ẹ jẹ́ ká tètè máa lọlé so that màá lè change, màá tètè máa pa, a lè máa pa. Àjọ máa service Okay, all right, cool. You answer my question, máa avoid it. <laughs> Mo ti mọ answer. Ah, Wọ́n lè ṣe mọ answer. Can <laughs> I <laughs> dá yín What pé ẹ answer? Ah, okay lọ́rọ̀ kan nǹkan tó ń sọ fún mi sí ni pé Elizabeth pè é ó gbójú gbóyà àbúrò mi pè é ó wá fi ẹjọ́ ti tèmi ó fi ń sùn ẹ̀ really ha Eh, mọ̀ mọ́ ẹ jẹ́ kí n sọ nǹkan tí ò yẹ èmi. E àwọn èèyàn rò bóyá èmi oníranù ẹbọ ṣé ìwọ fìpò oníranù mi mí. sori ọlọ́run elédùnmarè ọlọ́run tó dá mi òun nìkan ló mọ reason tí mo fi ń ṣe nǹkan tí mò ń ṣe why won't I cry ìwọ náà mọ nǹkan tó ń ṣe mí náà wọ́n dẹ̀ rojọ́ mi fún ẹ wá lálẹ́ mi lórí fóònù you don't know what's going on. Okay, I will tell you. Just hang on, I'll tell you. Báwo ló ṣe fẹ́ kí ṣe lo life mi? The last time I was in US with you, tí mo lọ fún check-up. Yes, ìgbà tí mo sick yẹn, I was diagnosed. The doctor told me that my cancer had ruptured. Don't shout. Don't just shout. Listen to me. Báwo ló ṣe fẹ́ kí n lo life mi? Ẹni tó ti gbọ́jọ kú ẹ̀. How do you expect me to live? That's why I'm doing everything to make myself happy. Mo gbọ́ pé kí ló tún kù? Kíkọ́ enjoy life mi kí dẹ̀ máa bá tèmi lọ. àwọn èèyàn wá ń pè mí lóníranù àpò ọlọ́run ọlọ́run tẹ̀jọ́ jẹ́wọ́ agbára ẹ̀. You don't have to cry. You don't have to cry. mi ò bínú sí o mi ò bínú sí èyí tí ò yé ó pọ̀ ju èyí tó yé lọ. ká <laughs> ah, má ṣe Hmm. Yeah, I'm here. Alright. Yeah, she knows what I'll No problem. Thank you. Alright, dear. Yeah, bye. definitely ẹ̀gbọ́n mi ò fẹ́ kí n dàbí tiwọn ni ah ah because tí ò bá rí bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé àwọn ò ní pẹ́ kú wọ́n á bẹ̀rẹ̀ sí ní lavish owó káàkiri gbogbo ìgboro wọ́n ń ṣe nǹkan tí ò make sense wọ́n á mọ tí yó wọ́n á máa náwó fún bọ̀bọ̀ dípò ẹ̀ wọ́n ti ẹ̀ lè rò ó pé káwọn fún mi lówó kí n fi jẹ́yàn fúnra mi ah look out anyway èmi ti mọ̀ tẹ́lẹ̀ náà wípé alátiṣe mi ló máa máa ti ṣe rẹ̀ mọ nǹkan tí màá ṣe. ọ̀rẹ́ mi hmm? opportunity comes but once tó bá ti dé ọ̀dọ̀ make use of it woman tẹ́mi ń wò yẹn ó ń expect kó lo initiative ẹ̀ bó tí o bá ti lò tó bá bọ́ mọ́ ẹ lọ́wọ́ ó di gbére yes. omi oh, ni. sórí ọkàn ń ṣe hùn ń ṣe hùn ń ṣe hùn àwọn guys pọ̀ ń ta tó jẹ́ pé wọ́n fẹ́ ń ta àwọn máa yìí bò torí pọ́n rí ẹ pẹ̀lú ẹ always wọn ò ráyè wá ṣé kí n má parọ́ fún wa máa fi inú gbé ẹṣẹ́ pè ní torí gbogbo òfà tó ń jẹ wọn náà fi máa jẹ yes wọ́n fi máa jẹ náà. ọ̀rẹ́ jára ẹ̀ kò ṣe nǹkan tí wọ́n máa ìfẹ́. kúnlẹ̀ ó ní kí n jára mi àbí. Uh-huh. ok um, mi ti pè wọ́n. ok mi dẹ̀ ti ní kó wọ́n rí mi nílé. good níbí báyìí. ayé rí wọn. mo ti ní mo fẹ́ rí wọn but uh, problem ni mi rí pé mi ò mọ bí mo ṣe fẹ́ gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ you see sister, tóbi gan-an you know ah, ìyá yẹn mi ò you know wọ́n pọ̀ jù mí lọ ó yẹ kó yé nǹkan tí mò ń sọ ah, ẹ̀rù bà mí mi ò ní parọ́ fún ẹ̀rù bà mí ọgọ ọgọ. mi lè bímọ bíi tiẹ̀ báyìí ṣe wàá sàn kó máa rí bóyá ṣe ó ti dọ́ọ̀jù ọkùnrin dẹ̀ ni ẹ́ and again ó ṣe ń respect woman yìí òun lo ẹ́ no òun lo ẹ́. Eh ṣé wọn mọ̀ pé tó bá ti ń pọ́n lóde jù kò ní fún ẹ láǹfààní àti ṣọ̀wọ́n kankan. ìbò jù mí lọ. ọjọ́ ẹ lọ mo mọ bá mi ṣe ẹ ni à ń tíra láti sọ fún mi kò ṣe nǹkan sọ pé ọjọ́ ẹ lọ torí jújù lọ tí wọ́n fi sí gangan ní òtí èjẹ kò ṣe nǹkan tó yẹ kó ṣe òun ní òtí fún ẹ láyè. Hmm. àmọ́ tó bá ti lo ó as in wákọ̀ ọtí ìwọ̀n tó máa yára wàá tíra yẹ̀wò ni o um, um, kí lórúkọ wọn sọ̀rọ̀ kí lórúkọ wọn náà. Sùnbọ̀ Sùnbọ̀ akọ̀sọ̀ Sùnbọ̀ kí ni ẹ ó máa gbá ẹ tí àbọ̀ máa mi ẹ tó bá ti lámọ́ tó bá ti rí pé o lámọ́ òun láti mọ̀ pé hmm, nǹkan tó ń expect because gbogbo ibi ní woman ìfẹ́ kò sọ̀rọ̀ jáde lẹ́nu ẹ kò sákan lẹ́nu fẹ́ obi tó bá ti jù gba ìwọ́kọ̀ gbójú jẹ́ kó máa dárò lọ́kàn rẹ̀ sórí tó bá ti porúkọ yẹn hmm. ìwọ́kọ̀ gbójú ṣe fẹ́ ní kò tiẹ̀ mọ nǹkan tó ọ̀ tiẹ̀ fúnra ẹ̀ tẹ̀ sọ so gbọ́wọ́ ẹ̀ sẹ́ni tó bá ti ń rò bí kò ṣe ń ronú pé ẹ̀ ń pè mí lórúkọ gbọ́wọ́ lẹ́ni àfẹ́dẹ́pẹ́ pèsè lára ibi tó ah! kí ló ká ilé mi gbọ́wọ́ lébi tó mọ̀ pé tó nílé tó nílé sọ̀rọ̀ àbí tó yẹ pé even ọmọ kan ọ̀kan àyẹ̀kú tó bá di sọ̀rọ̀ kan ẹni ẹ̀ gan-an àti sọ̀rọ̀ jáde lẹ́nu àpò máa wọ ẹbọ ọ̀bì ẹran báyìí ni eh. kẹ́ lè ráyè jèrè ara yín pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ òun ṣiṣẹ́ bí máa lówó fún. àmì o lágbára ọlọ́run àtẹjọ máa jèrè ara eh, ẹ ẹ ra ma fine ma ẹ ká sọ ma fine ma báwo ni baby. ẹ jẹ́ mẹ́ta. ṣàlàfíà good to see you ẹ ò jẹ́ mẹ́ta ma a fa ìmọ̀ yes ma. Um, <laughs> sísá mi ò láì dúdú ẹ ṣe rí o kí ló ń ṣẹlẹ̀ are you okay. Um, yes ma um, kẹ́tọ́ délé mi ti fẹ́ jáde tẹ́tẹ̀lẹ̀ àkàn ń sáré ṣé àkọ́kọ́ náà náà wà ní ṣáṣá so yẹ kí mi tètè màlọ́ màlẹ́ excuse yín. ṣọdẹ tí a ṣe fàájì tó níyà ẹ mm. abẹ́mi mò ń lé ẹni. ọ̀gá mm. mm a máa yẹra ṣùgbọ́n ẹ máa wọlé máa pè ẹ um, take care ṣùgbọ́n all right take care. are you sure he's not leaving because of me. no no no no no ó ti sọ pé òun fẹ́ jáde wọn tẹ́lẹ̀. okay so what is going on kí ló ṣe ẹ́ tójú ẹ̀ kọ́rọ́ lọ́wọ́ báyìí is everything okay. <sighs> I'm all right. Okay. I guessed as much. Ìgbà tó pè mí, èmi náà wò pé ó rẹ̀ you don't usually do that torí ẹ̀ ni mo ṣe tètè wá jẹ́ ẹ to know what's going on. <sighs> mo fẹ́ appreciate ẹ. Um, sista àwọn tí wọ́n bá mọ̀ mí tẹ́lẹ̀ tí wọ́n bá rí mi nísìn ó dá mi lójú wípé wọn ò ní lè dá mi mọ̀ mọ́ nítorí wípé ìgbésí ayé tí mò ń lò bọ̀ kí n tó mọ̀ yẹn ó yàtọ̀ sí èyí tí mò ń live nísìnyí I mean I really wanna appreciate you tí o bá ń ṣe ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ yìí I mean look at me. <laughs> For real? Are you serious? See, I, yeah, I am, sis. I am serious. Just hold on a bit. Ah. ah listen whatever it is i do for you is what i want to do is what i'm happy doing <laughs> mo pé amúnidébi ọ̀la láyé ó dàbí ọkọ̀ tó wà lébùté yá hmm. tí yóò bá ti wọ̀ èèyàn máa sanwó hmm. tí dẹ́rẹ́bà kan gbà lọ dẹ́rẹ́bà mi à lọ hmm. ìyẹn ló túmọ̀ sí pé oore tí mò ń ṣe fún ẹ if I don't do it, someone else will do it. And most of all, èmi gan dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún mi láyé àti lè ṣòro yẹn fún mi tó jẹ́ kó rọ̀ mí lọ́rùn láti lè ṣe fún ẹ. Really? Really? It's not a big deal. Honestly. You are happy. Very. With everything you're doing for me. Ah, I say, um, um, ọlásùnbọ àmọ̀kẹ́ àpọnbẹpọ rẹ ẹyin fújowó <laughs> you're surprised you see um, <clears throat> kí n má dín irun pẹ̀lú ṣùgbọ́n I love you mo nífẹ̀ẹ́ gidi gan ni you see mo mọ̀ pé mi you see mo I know you love me I know and I love you too ó ti mú mọ̀ wípé ó máa fẹ́ rí bákanbákan lẹ́nu yín láti kọ ẹnu sí mi I'm in love with you like orí mi máa yí ẹni tight báyìí you're so beautiful look at yourself. Just hold it. Just hold it. Take it easy. Alright? I don't understand. Kí ló I'm just trying to appreciate you. Look at where you Hold it! Cut it! Oh! What's wrong with you? Do you know? Ọ̀rọ̀ ò tí ì fẹ́ yé mi. what's all this? Kí ni gbogbo lè? Ṣé nǹkan kan bàdí ń bẹ̀ young guy? Tony, bright future tó dẹ̀ pé ọjọ́ ọ̀la ẹ̀ máa da kí èdè mi mọ́ra pé let me support this guy let me help this guy have a better life òun ni wọ́n wá misinterpret ó wá take it personal and then you you you you you you spitting out shit I don't understand. ẹ gbà mí o ayé mi o ẹjọ́ ẹ máa kọ́ ọ wọn náà ẹjọ́ ẹ kọ́ ọ ìkó tó dé ìyẹn gangan ló kó wá wò wò look at this I never knew you were this stupid sister. I think you had something in your head. Sister do you know nígbà tó pè mí nígbà ṣe bọ́rọ̀ gidi kan ló máa fi sọ fún mi kẹ um, kó dẹ má wọ owó tó bẹ̀rẹ̀ last week tí mo ní kò dúró kí ilé check tèmi gan péye ní kí gbogbo ẹ̀ kó kí gbogbo ẹ̀ ṣẹlẹ́gì òun mo ṣe gbogbo wọn mi létí o mo tún bá ẹ tún fi owó kun and then I bought you five million naira and you here telling me bullshit do you think I have time for all this. sista sista. you must be very stupid. sista mo ṣeré mi mo ṣeré náà. you must be very stupid. ọkùnrin mo lè ọ̀nà ẹ̀bà ayé mi jẹ́ títí débi tí mo dé ó tì mí tì mí tì mí ó lè tì mí mo lè wo gbogbo ibikíbi tó bá wà àlùjọ náà fi dáhùn ìfọ ẹ o àlùjọ náà fi dáhùn ìfọ ẹ jọ́sítò ló máa gbà náà rùn ọlọ́jọ́ òní òní kókà lọ́pìnà náà lórí burú. Ah, ah, èpè. èpè kọ́ sista ò lè la oṣù ìjà tó máa fi kú ah, irú ọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu tó ń fi ń pe jésù yìí gbogbo ilé ìwàhálà ni o wàhálà wa o. wàhálà mi ti bá o kò sí wàhálà ń náà doctor ti fún sista mi ní death date ah, wọ́n ní cancer. ìwọ náà mọ nǹkan tó ń ṣe mí náà wọ́n dẹ̀ ń rojọ́ mi fún ẹ wá ńlá lé mi lórí fóònù you don't know what's going on. <sighs> okay i will tell you just hang on i will tell you báwo ló ṣe fẹ́ kí ṣe lo life me. The last time I was in US with you tí mo lọ fún check up yes ìgbà tí mo sick yẹ I was diagnosed. The doctor told me that my cancer had ruptured. Don't shout. Don't just shout. Listen to me. Báwo ló ṣe fẹ́ kí n lo life mi? Ẹni tó ti gbọ́jọ kú ẹ̀. How do you expect me to live? That's why I'm doing everything to make myself happy. Mo kàn wọ́n pé kí ló tún kù? Kíkọ enjoy life mi kí dẹ̀ máa bá tèmi lọ. Ṣé wàá rí i pé opportunity rèé fẹ́mi àti ẹ láti make ẹ big? opportunity ńlá ńlá ni ààrẹ gbọ́dọ̀ miss ẹ. Hmm. tẹ́lẹ̀ gan sísá mi fẹ́ ká fẹ́ rà so gbogbo eléyìí tó ń ṣe yìí mi ò mọ ibi tó fẹ́ já sí. wọ́n fẹ́ kèmi àti ẹ fẹ́ rà. wọ́n fẹ́ ká fẹ́ rà. Ah. yes now. ah ah ah i see ah, ó dáa ẹni tó bá fẹ́ ká jẹun tá a bá mu tiẹ̀ kú lọ́nà eh, eh. kò sí ní tó burú bẹ́ẹ̀. now you're talking. besides besides bible gan sọ wípé ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni ìwé lè tá à lọ church tá à ń ṣe oríṣiríṣi yìí láì fi iṣẹ́ sí òfò ní man pàápàá jùlọ another verse of the bible sọ wípé owó òun ni kẹ̀kẹ́ ìyìn rere. Hmm, yeah absolutely correct. then there is another verse of the bible tó sọ wípé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe so that is exactly what we are doing. Ah. yes. ah i see but Elizabeth um, fine tí bá tiẹ̀ tẹ́lí sí gbogbo nǹkan tó wà lẹ́yìn sí èmi àti ẹ̀yin náà ojú kan láwa àbí èmi adágún ó ra kàrà ó jàkàrà ó kú oúnjẹ àkàrà kí lè retí tèmi gan òun gbára sá òṣèré ẹ̀jẹ̀ká káìpẹ́ ẹran ti wọnú egun egun ti wọnú ẹran a fi síìlì gbogbo ẹ̀ papọ̀ sí ẹrù oníbolúwa. fara ẹ balẹ̀ lẹ́yẹ fara ẹ eré tiẹ̀ ah, eré tiẹ̀ ló wà ń bíbá eh. kí ló ń ṣe ẹ́ ìrètí ẹ. ah Elizabeth Elizabeth mm. ah Elizabeth mo ti ń jèrè o Elizabeth mo wà ń jèrè. ó lè ó lè. ó lè gbogbo ohun tí mo situation mi bá mi wọ́n lò wọ́n ló kó mi sí o. ó bà èmi jẹ́ ó jẹ́ kí n pàdánù nǹkan mẹ́ta nǹkan mẹ́ta lẹ́ẹ̀kan náà ó tiẹ̀ bá mi fi break sí ó jẹ́ kí n lose sista eh? jẹ́jẹ́ jẹ́jẹ́ mi ni mo jókòó mi ó sọ̀rọ̀ ẹ̀ di fáráwọ̀ inú gbèsè ayé mi ó jẹ́ kí n lose iṣẹ́ wà ó jẹ́ kí n lose obìnrin mẹ́ta lẹ́ẹ̀kan náà kí ni mo ṣe fún ẹ kúnlé kí ni mo rà gbà ẹ ọlọ́run pẹ̀lú bíbànújẹ́ ṣe ń bá mi bá ìkúlé o ò lè rí dùnú o kò ń ṣèpè o olórí burúkú apárí o ò lè rí dùnú o ọlọ́run ọba ń gbọ́ ṣe bí mo sọ wípé àjọ náà fi dá òní fún ẹni àlùjọ náà fi fáyà ọlọ́run ọba ń gbọ́ fi fáyà nínú náà ló lọ direct direct ni o torí ẹ̀dá tó bá ti ń wá kí tọmọlàkejì ẹ̀ bàjẹ́ tí ẹ̀gún ò lè dá kúlé ò lè toríire o ọlọ́run ọba ń gbọ́ ò lè toríire sọmídìí sọ mí di Ọlọ́run sí wàhálà. Oh. Oh. Oh. jíròrò ọ̀rọ̀ tó ń yàrá this is my babe Tinu àbí Tinu kọ́ ni mo wò yìí Tinu ṣàánú mi ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ mi ò ṣeré báwo ló ṣe mọ̀ pé mo wà ń bí báyìí báwo ló ṣe mọ̀ pé mo wà ń bí báyìí Tinu jọ torí ọ̀nà ṣàánú mi mo ti pàdánù nǹkan mẹ́ta lẹ́ẹ̀kan náà. Kúnlé ló bá èmi jẹ́. Eh, Kúnlé ni Kúnlé ni jọ nítorí Ọlọ́run mi ò mọ gbó tí ẹ máa mọ gbó mo wà mí báyìí. Mo sì nífẹ̀ẹ́ mo lọ́ọ̀bù ẹ jẹ́ ká máa bẹ̀rẹ̀ àníyàn wa padà. Mo sì nífẹ̀ẹ́ mo sì nífẹ̀ẹ́ jọ nítorí Ọlọ́run jọ nítorí Ọlọ́run. Ìyàwó mi ní mo lè kúnlẹ̀ lẹ́nu ìwé ẹ̀ mo lè ní káwọn èèyàn kan bá mi bẹ̀ I'm in love with you. I love you. Just sit down. Mo ti gbọ́ jókòó o ṣe ọ o ṣe o ṣe gan o ṣe lọ́wọ́ àtúntì ẹ̀ náà ṣe. pé mo wá mo wá dìbò ìtẹ̀ ọ̀ kí ló tiẹ̀ sọ yẹn lọ for your information mi ò wá sórí ìtẹ̀ ọ̀ in fact mi ò tiẹ̀ mọ̀ pé wà ní tó bá pẹ́ mo mọ̀ ní mi ò tiẹ̀ ní bọ́dà láti wá bí because I came here with my husband. Hmm? ṣé o ṣeré ah, <laughs> no no no no no Tinu ṣé o serious àbí àbọ̀ kàn ń jó o kàn ń jó pẹ̀lú. Mr. Man, you heard me right. Ah, ah. má fàwàdà ṣe ẹ̀ náà tìǹbù kò sí ring lọ́wọ́ ẹ̀ kò sí ring lọ́wọ́ ẹ̀ má ṣe báyìí fún mi má ṣe báyìí fún mi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ṣẹjọ́ mi mm. kúnlé ni kúnlé olórí burúkú yẹn ni olórí burúkú àparí ẹ̀ òun ni mm. òun ló fẹ́ bá èmi jẹ́ ó tiẹ̀ ti bàjẹ́ ni kọ́nà ah. bá mi tún ṣe ni. Eh? sínú ìjọ mo ṣì nífẹ̀ẹ́ oh ọlọ́ọ̀ba mo ti lùzì sista mo ti lùzì ṣẹ̀wá ìwọ náà rèé sì ọlọ́ọ̀rin inú gan ló ní wá bá mi bí báyìí díẹ̀ ló kù mo ti fẹ́ commit suicide ṣó fẹ́ kí n kú ni. o tún fi sista sínú ọ̀rọ̀ ìfà kí ló ṣe é. no eh, o get nǹkan tí mò ń try láti sọ. baby baby you know what jẹ́ ká lọ sí ìwé ah. this place is not conducive enough. wọ́n mú kàn sí mọ́mọ́ tàbí tó o ṣeré. Eh, Mr. Man mm, good day. Tinú máa tinú. Ah! Kúnlé Kúnlé ò lè ṣoríire o bó ṣe jẹ́ kí n máa tẹ́ káàkiri tí mò ń tẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó nífẹ̀ẹ́ mi ò lè ṣoríire o máa tẹ́ o, máa tẹ́wọ́ ẹ̀ fàyà ni ọlọ́run bá ń gbọ́ ó máa tẹ́wọ́ àlùjọ náà fi fàyà ni wàláì ọ̀fẹ́ ló máa wọbẹ̀ mò ń sọ́kùn ẹ̀ lójú báyìí kó máa wo mí o kó dẹ̀ máa gbóhùn mi gbogbo mi tiwa olúgbóhùn mo fi ń sọ mi ò ṣeré o mi ò ṣeré o Kúnlé o ò ní gbádùn sẹ́ ah. Room um service. Ìwọ ọ̀bọ yìí. So eh, ah, wọ́n sọ bẹ́ẹ̀ mo dẹ̀ bá bẹ́ẹ̀. Wọ́n sọ bẹ́ẹ̀ mo dẹ̀ bá bẹ́ẹ̀ ìwọ́kúnlé. Ìwọ́kúnlé tí wọ́n bá ní pé omi ẹ̀ ló máa ṣe ẹja jù ló máa jì. Kí ló ń ṣe nínú hòtẹ́ẹ̀lì pẹ̀lú girlfriend? Ẹ eh? Tinu, what are you doing with this guy? explain what kí ló ṣe inú tẹ pẹ̀lú ìyàwó pẹ̀lú girlfriend mi. shut up jẹ́ kí ló mr man ẹ jẹ́ kó rí i pé o torí sìn ó dé ìsìn bẹ̀rẹ̀ sí pariwo tẹ́lifọ̀dì bá rí ọmọ àwọn ọ̀rẹ́ responsible boyfriend kan yẹn i have tried my best on you gbàtẹ́mi àti ẹjọ́ wà because present mi mọ̀ pé àjọ wà mọ́ you know how many times tí mo pè é tí mo bèrè lọ́wọ́ ẹ̀ pé babe what's up kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú relationship yìí and kí ló máa sọ kò sí nǹkan kan ìwà àti ìyá arúgbó tẹjọ ń gbéra yín kiri yẹn you know what mo ti step up game mi ṣùgbọ́n and for your information this is my new man. Ah, ah. ẹ òótọ́ ni. tinú sórí ẹ pé ṣaṣọmọ nǹkan tó ń ṣe ṣá kúnlé máa ní kúnlé ọ̀rẹ́ mi tó bá tiẹ̀ fẹ́ ṣe anything ṣebí wàá rìn sí wàá rìn sókè wàá rìn sókè kí ló dé tó tó ah, ṣó kúnlé ọ̀rẹ́ ọ̀rẹ́ mi mà ní. àpẹlẹ ọlọ́mọyẹ̀kẹ́ mi fi husband tèmi ṣe bọ̀dá ṣùgbọ́n gbogbo àwọn bọ̀dá kúnlé ta máa ń sọ Kule, mo mọ̀ pé wọ́n ló wà ní behind gbogbo àwọn kìnìyàn mo mọ̀ pé wọ́n ló mọ ìwọ ló ń yẹ àyín nìkẹ́ àyín nípadà gbogbo kìnìyàn o àmọ́ mo fẹ́ jẹ́ kí nǹkan kan yí ẹ̀ mẹ́ nǹkan tó ṣe yìí ó máa lẹ́yìn o ọlọ́run bá ń gbọ́ màá jẹ́wọ́ bí mo ṣe jẹ́ ìgboro màá jẹ́wọ́ ẹ̀ fún ẹ tó o bá pè fún tó o sọ fà fún pèmí lọ́mọ àlè màá jẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún ẹ nígboro gbogbo lórí burúkú má ṣàǹfààní ọ̀rẹ́ wo bíbí ọjọ́ up. Oh, ah. Oh, just hello, ah, baby. Kí ló dé tó fẹ́ máa ṣe èméjì báyìí? Ẹ ṣe bá ti sọ̀rọ̀ ìtẹ́lẹ̀ náà lẹ́yẹ. Ẹ kí ló dé náà? I don't know, Me. ò mi sure psychologically I don't think I'm ready to do this because mo fẹ́ kúrò dáadáa Elizabeth èèyàn kì í kẹsẹ̀ wo omi tán kó tó wá máa kígbe pò tútù mú un kò sí nǹkan tó ń jẹ́ pé a take opportunity tá a bá ti pààyàn á dà nìyẹn and that's it let's think about it please. okay okay okay okay okay o fẹ́ ṣe àbí. Eh, not not that. okay you want to change your mind. o fẹ́ ṣe ó dàbọ̀ nǹkan. kí ló ń ṣe what is it we've already concluded on this matter why are you going back. a ti conclude already why are you being like this are you not a man. I know you're a man, so what are you doing? Get to work, please. Nǹkan tá a ti sọ tẹ́lẹ̀ tó tún bẹ̀rẹ̀ sí ni kò yé mi nǹkan tó ń ṣe. Ṣáà ti àgírí tẹ́lẹ̀ ni. Kó ló kó ló ṣe nǹkan tó máa ṣe. Ah, Wọlé kó ló ṣe nǹkan tó máa ṣe now. Are you not a man? I know you're a man now, so what are you doing? Ibo ló wà ń sìn? Ó wà ní bedroom náà. Ó wà ní bedroom. Wà lọ bá ń bẹ̀ ń wẹ̀ lọ́wọ́. That's a good time That is strike. Emily ọmọ ọ̀dọ̀ ọ̀hún kọ. Emily mo ti ròyìn jù lọ kò lè bímọ lèmi fẹsọ̀ ohun tiẹ̀ ó ti sùn ó ti dúrọ̀gẹ̀ kò lè ó ti sùn. Okay, um, looking like environment ẹ máa wà conducive but eh. kí ni nǹkan tí máa fi pa. Ah, <laughs> lọ ń ṣàánú mi ok lọ́dún mi lù lórí. omi hmm. omi ò lè pa àti tó bá jẹ́ bí <laughs> ah, àti tó bá jẹ́ bí omi á sì dàbí. lẹ́yẹ ok kò wá nǹkan kò lámọ̀ mi rí bóyá bíi igi plank àbí nǹkan wọn gbà mọ lórí ibẹ̀ ní tó ti fẹ́ kú tẹ́lẹ̀. ọlọ́mọdé ọlọ́mọdé kì í dáhùn. mo lọ church nsìn tí bá ti dé mo fẹ́ gbọ́ pé iṣẹ́ ti ṣe. good news ni kẹ́gbìn ẹ̀kú. lẹ́yẹ good news mo fẹ́ gbọ́ then a ṣe gbogbo eré ṣàmúmílì tó máa ń láìkì ẹ tí mo máa fẹ́ pa ẹ̀. ọ̀rọ̀ ìlọ see you. fọ́gi mọ́ yín lórí o èmi kọ́ ni mo pa yín o mi ò tí ì ṣe kọ́kọ́ fún yín o mi ò fọ́gi yín lórí o mo dáràn madam. mo dáràn. ah ọlọ́run o ọlọ́run o ẹ wọlé ta ló wà mẹ́ẹ̀ ẹ wọlé ẹ ah jẹ̀rí kò yé mi bí kú ṣe wọlé ọlá tó mọ lọ́lá lọ́tọ́ pọ̀ lọ́lá tó kàn fọ́ lónìí ilẹ̀ mi ò yé mi ẹgbẹ́ mi. bíṣọ̀ kò sọ nǹkan tó torí ẹ̀pọ̀ ọlọ́pàá ń sọ pé ikú ṣe. òun náà mo fẹ́ sọ. it's okay it's okay it's okay where's the cops. ọ̀gá dákú ni wọn mú kọ́ọ̀sì kankan lọ́rùn wọn kàn dákú kú tí wọ́n dákú. i mean ibo ni òkú wà. ẹ ẹ ká lọ ẹ má bọ̀ wá wò òkú wá. ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ọlọ́pàá ẹ máa bọ̀ ẹ wo ẹ wo àwọn rèé àwọn rèé mo ti rèé mo dára láì ṣe pé èèyàn kan lọ́ bá wọn jà tó ṣe wọn mọ́lẹ̀ ẹ wo ẹ wo ẹwẹ̀ jẹ́ nù ẹwẹ̀ jẹ́ nù wọn láì ṣe pé wọ́n lámùrún. sọ́tọ̀tọ̀ níṣẹ́ tó pariwo. pariwo. kí ló ṣe fún. àbẹ́ ah, máa gbọ́rọ̀ ṣé mi ò ṣe nǹkan kan fún wọn ìrúntàn pọ̀ ọlọ́pàá ni kò yé mi ah, ọ̀ràn rèé o. Ah ẹ wọ́n ti lọ wọ́n ti lọ ọ̀gá ti lọ ọ̀gá èmi mo dákú ṣeré. ok ẹ̀mí ilẹ̀ wà nílé. náà léyìí apọ̀ díẹ̀ ẹ̀yìn èmi fúnra lára mi tí mo dúró ẹ̀yìn ọ̀gá tí wọ́n ti di dead body tí wọ́n súnlẹ̀ Emily ọmọ ọ̀dọ́ wa Elizabeth ọjàbúrò tí wọn àti lẹ́yìn ayálégbé tí wọ́n gbà sí bus quarter àwa tá à ń gbé náà ni so me ìtẹ́yìn márùn lẹ́ ń béèrè. ẹ we are five counting number. so now to kà yí ibo ni gbogbo wọn wà. ẹ ẹ ọ̀dà ṣẹ̀rí ẹ̀mílé a. tí lọ sọ́jà e, èlé ìyá gba jésù ni ó ti bá ìsìn àtọrọ ajé tiẹ̀ ó ti bá lọ tẹ wá rí ìbọ̀dá lẹ́yẹ ni wọ́n jẹsẹ̀ adìẹ wọn ègbélé ń tiwọn èmi nìkan náà làgbákò sojú mi ọlọ́run má jẹ́ ah, hmm. okay okay if that should be the case officer Stay with the cops. Okay, I'm sir. coming. Ah. Eh, eh, mo o mo dára ayé mi tèmi bá mi tèmi bá mi ẹ jí wọn ẹ jí wọn bí a ti bá tàbọ̀ mọ́ wọn kókó sẹ́ wọ́n lè dìde ẹ̀mí wọn lè má ti lọ pátápátá. káàbọ̀ ikú ti pa mí o ikú ti mọ́ lóore lọ o ikú ti mọ́ láàrú lọ o. olóore yín wo ni kú mú lọ. ẹ̀gbọ́n yín ni wọ́n ti fò sẹ́lẹ̀ wọ́n ti kú sínú yàrá. ìṣeré èwo làbọ̀rọ̀ ṣeré àwọn ọlọ́pàá wà lára wọn tí wọ́n dúró síbẹ̀ ikú ti mọ́ lóore lọ ikú pa mí. tó balẹ̀kùn jẹ́ bọ́bá balẹ̀kùn jẹ́ ẹni tí ó ṣe ti kú o. ó ẹnu zanzọ wọ o. kápọ̀ kọ̀ǹpó kápọ̀ kọ̀ǹpó. ẹ bá ń dárò ara mi olóore ti lọ. ilé ìta sọ yìí òun kọ́ ló kàn báwo ikú gan ṣé ikú òríran ni so bland ni báwo ló ṣe ṣe gan tí màdá ṣé bẹ́yàn ṣe mọ kú nù sá. ṣe yóò rọ kú ìgbàgbọ́ kò yé èmi gangan fúnra mi. Ah! kú gangan kò ní administrative knowledge débi pé ó yẹ kó schedule pé ẹni yìí ò ló yẹ kó ń pa o ẹni yìí ò kò yẹ kí n pa ẹ o ó sì wá jẹ́ madam. Ah, ikú ikú ò lè ṣe pm tó bá ṣe pm yóò da location rò. Ọlọ́run. Ah, torí kò mọ ṣẹdúrà ẹ sí ah, irú ẹ wọ wà lẹni báyìí nísìn tó yẹ tó ọba kú nísìn àwọn àbá àwọn madam olùwọ́ mọ̀ bó ṣe lọ sí pẹ̀lú ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí yín. ṣé kò yẹ kí wọ́n kú. sẹ́mi. ẹ ẹ nà ṣé kò tọ́ sí wọ ni. ah mẹkáníìkì ikú ti ah kí ló ṣe láì sówó gúrú mi àbí ẹ̀mọ̀ gbà mí kẹ̀. irọ́ èmi tó ro kúrò yẹn èmi ló yẹ kémi lọ. Ah! èmi tí mò ń gbé mọ́tò wá fún ẹ kó o ah! bí pa á. ẹ wo tó bá pẹ mọ̀nà tí kú gbà wọlé ọlá ni kò bá dàn yín ju báyìí lọ. Ah, èmi nìkan mọ wa náà kò sẹ́lòmí-ín bẹ̀ ń gbà wọ́n wọnú yàrá báyìí gbaragada lọ̀gá sùn ńlẹ̀ tẹ̀jẹ̀ nǹkan nímú wọn láì jẹ́ pé wọ́n gún wọn lábẹ́rẹ́ mọ́. ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀yin lẹ pa wọ́n ni. irú béèrè wèrè wo lọ ń béèrè yìí gan-an a nítorí ẹ̀ kàn béèrè ọ̀ béèrè gate one ẹ dákun ẹ má bínú o níbo lẹ́yìn wà nígbà tí kú tó fẹ́ wọlé lẹ́nu gate níbi ó sì sọ fún mi pé ọ̀dọ́ mọ̀dámúlẹ̀ òun lọ ṣé ẹ̀yin ò gbọ́dọ̀ béèrè pé sọ fẹ́ wá kí wọn ni àbọ̀ fẹ́ wá pa wọ́n ẹ sílẹ̀kùn fún ó kọjá lẹ́nu géètì ẹ sílẹ̀kùn fún ó tún wá wọ pálọ̀ ẹ tún kọ ẹsẹ̀ tó tún wá kúrò ní pálọ̀ ó tún fi wọnú yàrá tó lọ fíìsìtì wọn láì jẹ́ pé wọ́n fẹ́ pín ẹrù àjì fún ó sì pa wọn kí wàá lẹ́ wò kí ni kí lẹ jẹ géètì mánà fún náà. invisible ni kù invisible tó ẹ péjọ tó pa bàbá ẹ sórí òkú ìyá ìyá àbí ìyá ìta lọ sí nìbàdàn sórí wọn gbà tí ó mọ. ẹ sẹ́mi ni security ẹ̀ náà lé wọn ni. èmi kọ́ fi sẹ́nu ọ̀nà kálẹ̀ mi mú sẹ́nu ọ̀nà ni kíkú tó wọlé ó máa bá mi lẹ́nu ọ̀nà Ah, eh, irú bí kú tẹ́dẹ́ àwọn madam gan náà wọ́n ṣe kínní bí kú tẹ́dẹ́ ó yẹ kán ṣe fàájì fún tọ́ba fún un lọ́tí mu ó lè mọtí yó kó mọ bá ti ah sorry ikú ó tẹ̀lé mọ́ mọtí gan. Ah. ikú ò ṣe dáa o. Ah. mi ò ràn kankan kí tún ni. ikú ò ṣe dáa o. ẹ ló. ikú ò dáa o. kí ló dé ságbòjẹ̀dí la fẹ́ mu ni. sẹ́rí nǹkan tí mo fẹ́ràn ló wà yìí ni pé kò sí nǹkan tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí wa ó tó. tẹ́ ẹ̀ hmm? gbọ́dọ̀ máa kí láburú ṣẹlẹ̀ síyàn kí nǹkan burúkú ṣẹlẹ̀ wọn ò ní ẹ̀jẹ̀jẹ̀ àṣẹ fàájì pípé adúpẹ́ pé kò jù báyìí lọ àṣẹ fàájì tí nǹkan rí bá tún ṣẹlẹ̀ a tún máa celebrate ẹ̀ nàìjíríà la tún máa celebrate nǹkan burúkú àti nǹkan rere. ẹnu mi ò rántí. ẹnu yóò ràn án. Ah. Ah. ṣé ká gbé yín lọ kàbà lọ́mọ ògógóró ni àbí òní. ẹnu mi ò rántí. Ah. but this is the drink you pick. gbogbo nǹkan tẹ̀ ń ṣe yóò dáa ó máa lẹ́yìn. ẹ dákun ẹ wo ẹ jáfọ̀rọ̀ yóò lè ẹ dákun tí báwo lèmi ṣe fẹ́ mọ ṣiṣẹ́ mọ́tò báwo ni mo ṣe fẹ́ tún mọ́tò sí ta ni ó pè mí láti máa tún mọ́tò. èmi ni ọmọ gbé mi ló nà. ṣé wàá lọ bá mọ̀dàmú lọ́rùn pé mọ́tò ti bàjẹ́ yìí. mo kí gbogbo yín o ẹ ṣé adúpẹ́ ẹ kú àṣeyìnde mo dúpẹ́ fún gbogbo àtìlẹ́yìn yín láti ìgbà tí sista mi ti kú wọ́n ní ẹni tó ṣojú kò dàbí ẹni tó ṣẹ̀yìn ṣùgbọ́n gbogbo yín pátápátá lẹ ṣojú tẹ tún ṣẹ̀yìn sìstá mi ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ó láwọn kankan tí mo fẹ́ sọ lénìí mo lè fẹ́ kí gbogbo yín ó gbọ́ because ó wà very important so. ẹ ẹ má bínú èmi lérò pé bóyá kó tó di ipa bẹ̀rẹ̀ ká kọ́kọ́ fi ohun gbogbo sọ́wọ́ ọlọ́run ká fàdúrà bẹ̀rẹ̀ ká fàdúrà bẹ̀rẹ̀. wo Emily nǹkan tó important ni pé ká ti gbàdúrà ká tó parí ìpàdé yìí so a lè ṣe closing prayer okay wò ó pé torí pé láti bẹ̀rẹ̀ ayé wọn àdúrà ní gbogbo nǹkan wọn su ni wọn èsì tí wọ́n wá fọ̀rọ̀ bẹ̀rẹ̀ tí ọ̀sá àdúrà ń ní ọ̀sán. ẹ̀sùn ṣe wọ́n fẹ́ bá a ṣe mí tí nígbà tí wọ́n sọ pé bóyá fẹ́ ṣe revival. ẹ ṣe jàre sweetheart mi ò meye àdúrà tó ń fúnra ẹ̀ gan gbà tẹ́lẹ̀ alábòsí ṣé wọ́n mọ àdúrà àdúrà tí mò ń gbà nulẹ̀. wà bá mọ. anyway um, straight to business mi ì fẹ́ ká pẹ́ instructions kan tí sista kó tó di pé wọ́n kú. so um, sẹ́sán. pọ́fẹ́sà kẹ̀kọ́ máa lọ. kí ló ń ṣe yín náà. ẹ wà kẹ́fù o ẹ wà kẹ́fù. Ah, ẹ jọ ẹ má bínú ẹ má bínú. kí madam tó kú wọ́n ní kí n gbé mọ́tò kan lọ sọ́dọ̀ òkèlè mọ́tò yẹn lè ṣì wà ń ó dàbí pé nǹkan ti parí mọ́tò yìí so mo ní pé kí n sọ fún yín so ọjọ́ tí màá lè lọ gbé wá. bẹ́ẹ̀ni ẹ mọ̀ ń pa mọ́tò yẹn. òkú lọ yọ sí wèrè tó fi jẹ́wọ́. òkú lọ yọ sí ta ni èmi ojú tèmi jojú olè. <laughs> kí ni ọtẹ. ó ti tó ó ti tó bàbá fẹsọ sẹsán mo mọ̀ ń pa ẹ̀ bẹ́ẹ̀ ni. ó ń dẹ́ ni wọ́n rò pé ò ní sọ̀rọ̀ ni. ẹ̀la ojú kan. sista mi ní pé kò gbé mọ́tò yẹn bẹ́ẹ̀ ni wọ́n ní kí n fún ẹ ní mọ́tò yẹn then. ká fún mi. Mm then kí n any five hundred thousand naira. yé azin. fi bẹ̀rẹ̀ láìpẹ́. ah five hundred thousand pẹ̀lú mọ́tò yẹn. ah kí n máa gbé mọ́tò yẹn lọ. ọkọ̀ ńlá mà ní. Ah! pé kí n máa gbé mọ́tò yẹn lọ. kò lè má lọ báyìí. Ah! wọn kálukú ẹ láti move on. ṣẹ́rí ṣẹ́rí eh, ojú tí madam eh, ibi tó dojú kọ yìí yá kò mà ní bàjẹ́ o ọ̀run re náà ń lọ yìí báwọn re mo rí wọn junction ọ̀run báyìí wọ́n dẹ̀ yà mo á rí wọn lọ ọ̀run re. iwájú tó dojú kọ kò ní bàjẹ́ o. àmín. ẹ̀yin tó filẹ̀ náà ẹ má wọrí kò tẹ̀ nígbà ń ṣe yẹn àwa máa mójútó yẹn fúnra wa. adọ́run bọ̀. ó ṣe sẹ̀sùn Emily ṣùgbọ́n pé ó ti pẹ́ tó ti ń bá wa ṣiṣẹ́ gan-an I dey appreciate ẹ eh, gan fún gbogbo nǹkan tó ti ṣe fún wa sista mi ní kí n fún ẹ ní seven hundred thousand naira kó dẹ̀ gbé mọ́tò kan náà gbà. Ah ẹ̀wò báwọn náà ṣe pin bẹ́ẹ̀ ó yẹ kí lápò ráìsì àtàkù ẹ̀wà ní. torí ìgbà tó yẹ pé iṣẹ́ tó ń kálukú ń ṣe lẹ́fín fún wọn ní nǹkan ẹ̀ tó ń gbọ́ ọkọ̀ ó yẹ kó ń gbà pẹ̀ wà kó gbà pẹ̀ rẹ̀ kémi wá mú ẹ̀ géètì kémi gbé security gate dání àbí. owó gbogbo yẹn ò le rárá sáré ó lọ sọ́run kó lọ béèrè kó lọ lẹ́yìn tẹ́kù rẹ̀ padà wálé ayé ńgbà náà. ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí pé ibi tí èèyàn sí ọlọ́run bá wà dáadáa dáadáa kò dẹ̀ ní da kéèyàn máa jẹ ogún olóògùn mọ́ kó tó di pé madam ṣaláìsí ó ní àjọ kan tí wọ́n ń dá sí ṣáìdì ọ̀dọ̀ wa ah, ah. kó tó di pé wọ́n ṣaláìsí wọ́n ń sọ kínní yẹn bí òwe bí òwe pé tí àjọ yẹn bá ti kan àwọn wípé àwọn máa kó gbogbo owó yẹn fún mi ah, bọ̀tẹ̀mí ò mi ò really fọkàn sí nígbà yẹn. iye èlò lówó náà torí wọ́n sọ hmm. àbí èlò lówó náà. Um, tó bá máa fi dá ti mọ́ǹtì tí wọ́n á pé one point five million. yé ah, kò wá. Oh, no no kí ló ń ṣe yín náà ṣé yín àbúrò òkú ni. tàbí àwọn tá a tún lò kú gbágbágbá. nǹkan tí wọ́n fẹ́ ṣe nígbà yẹn ni pé inú one point five yẹn torí wọ́n sọ wọ́n sọ eh, inú ẹ̀ lọ́sí fẹ́ kó yọ sí seven hundred yẹn kó dá eight hundred padà fún àbúrò kù nǹkan tó mì nìyẹn náà tọ́ láwọn fẹ́ fún lówó nùbẹ́ ó rò pé wọn mọ̀ pé wàjọ wà lọ́wọ́ ẹ̀ ni òkú ń dẹ everybody òkú ń dẹ everybody òkú ẹni tí ò bá sọ̀rọ̀ nígbà tó yẹ kó òkú ó máa mú lọ ni. nígbà tí gbogbo ẹ wá di pé onípínpín ní ìsìn ṣé kí ni ó wàá jèrè tèmi ẹ gbélé fèmi ẹ fún mi níwèélé. ṣòrí sísá mi ní pé kí n fún ẹ ní owó náà wọ́n ní kí n fún ẹ ní five hundred thousand sí five hundred. ẹ̀sán tó máa jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ one point five lọ́fẹ́ wọn ò mi nílé tí wọn fún mi níkà ẹ̀bẹ̀ mi lè mi mójú tó lé wọn ṣe gbélé fún mi. fara ẹ balẹ̀. mo gbélé fún mi. dèmi ah! sọlá ni ilẹ̀ ń máa padà fi iṣẹ́ ilẹ̀ bóyá ń bá bọ̀. fara balẹ̀. wọ́n ní kí n fún ẹ ní five hundred thousand naira then ọmọ ẹ Ládi mm. tó ní pé ó fẹ́ wọ yunifásitì eh, wọ́n ní pé ká sponsor ẹ through school. ah ah ah ah ah mo dúpẹ́ eré mi mo mà dúpẹ́ ẹ wo iwájú tẹ dojúkọ ọlọ́run jẹ́ ọdẹ. òun kọ́ ló dojúkọ wájú òun kọ́. baby <laughs> it's fine mo rò pé bàbá yìí ó máa ṣe bí kiri gbà mí fílẹ̀. it's alright nǹkan tẹ́ everybody gbà kó lọ mú mi sí and tell anybody bá behave a lè withdraw ẹ. Mm-hmm. nǹkan tó fún yín yẹn báyìí kẹ́ lọ fi establish ara yín you know get something doing with your lives and move on but um, baba fẹ́ sọ. So, ṣe mọ̀ pé torí pé àgbàlagbà lẹ́yìn wọ́n ní pé kẹ́ dúró ẹ sì lè má báwa ṣiṣẹ́ lọ. Ah, kò dàgbà náà. plus your incentives. Eh, ẹ kàn ń wo bẹ́ẹ̀ ni kò dàgbà ó lo ara ẹ lòkulò ní. kí ni tiẹ̀ gbẹ́nu sọ̀dọ̀ ah. ọkọ̀ tó fẹ́ wà dàtà ló fẹ́ wà àwọn níṣẹ́ àwọn ah. níṣẹ́ wọ́n máa wara wọn àbí kí ló wà ń bẹ̀ àbí ẹ strong now. so everybody ẹ yẹ kọ́ máa lọ. ẹ ṣe gbogbo mm-hmm. ẹ take care. ẹ yẹ máa lọ baby. all right love. Mm-hmm ẹ dàpọ̀ ṣé bí tí yẹ̀yẹ̀ ni Emily mú ẹ̀yìn ọ̀gá ẹ̀sì wọ́n mà ti ń lo lavish wọ́n ti ń lo lavish wọ́n ti ń ṣe makeup nǹkan ti sáré yàtọ̀ something has saved. kíkó ni wọ́n ti gbé ní sọ́dà. iṣẹ́ wo ló ń wà ṣé ohun tí wọ́n fún ọ ni kò tó dán lóko wo. ṣé èmi mọ́tò kan gbélé mi lọ́sọ̀ fún ọjọ́ fún mi bóyá bíi two million kí n máa fi ní kó sí. ọ̀dẹ̀ máa ṣe uber àbíkó ṣe taxi fine uber ó bà á ìwọ lọ sí àpò rẹ sì ní dání kọ́ kó sápò ẹ̀wà kó sí gbogbo ẹ̀ kó yí ọ́ wá wá wá òde òde wá Amanda kẹwàá ní ọwọ́ òkèlè mẹkáníìkì náà kó o sọ. ẹ kọ́ bá fẹ́ ń wọ́n kàtúkò wájú mi ayé òkè ṣáà wá wá wá ó tẹ́ o ó máa fún àbùkù olóròǹbó ṣìgìdì ní tó máa fẹ́ tẹ́ kọ́ gbé òun lọ sódò lọ́wọ́ ẹ̀ à wọ́ ìbéèrè tí mo bí ẹ dá mi lóhùn. bóyá torí ìbéèrè àgọ̀ tó ń béèrè lọ́wọ́ mi ni ò jẹ́ ń dẹ́ ẹ lóhùn lẹ́yẹ kí ló ń béèrè lọ́wọ́ mi fún. jésù. Ah, ah, ẹ gbà mí o. èmi ń béèrè béèrè àgọ̀ lọ́wọ́ ẹ̀ ó túmọ̀ sí pé ó ní mi ò pé nìyẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó túmọ̀ sí pé mo pọdún nìyẹn. ó tún padà sẹ́yìn mi jọ́ torí ọlọ́run jẹ́ n bi ẹ́ ní kan owó tá à ń ná yìí ṣé bàbá ẹ ló ṣiṣẹ́ owó yẹn àbí ṣé ìran ẹ kọ̀ọ̀kan lówó rí ni. o tún pé méjì. Ah, ah. o dẹ̀ o lè halẹ̀ mẹ́mi o. Ah! kò ní jà fún yàrá ìyá àwọn tó pẹ̀ sọ let me tell you something èmi èmi yóò kọjá etí wọn bàbá lé ní bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹni tó rí ẹ ní site dáhùn question yẹn ṣé ó mú àbí ò mú ẹ ṣé wọ́n lo ní ilé tí wọ́n ń kọ́ àbí wọ́n kọ́. tí n bá ń kọ́lé ń kọ́ lẹ́yẹ̀ tí mo bá ń kọ́lé ń kọ́ mo kọ mo kọ náà nìyẹn. oh good. mo kọ kò dẹ̀ sí nǹkan tó lè ṣe fún mi. Ah, ọ̀rẹ́ ti yé mi ah, ó ń sọ fún mi wípé ẹ̀jẹ̀ afọbajẹ lọ́ba máa ń tẹ̀ wá àfin ọkọ̀ ní wà bíkẹ́bù sí mi tún dànù wọ́ èmi èmi mo kọ mo kọ náà yẹn. gbẹnu sọ̀hún gbẹnu sọ̀hún òun ṣe rọrọrọrọ kí ló ń ṣe ẹ́ lẹ́yẹ èmi tí mo gbé ẹ lẹ́yìn rèé ṣó ti yé ẹ. Oh. I call the shots here. uh Yes. All right. So nǹkan tí mo bá fẹ́ ló máa bá mi fẹ́. Eh. Mo kọ́lé mo ti kọ́ náà nìyẹn so calm down and let me call the shots. ṣó ti yé ẹ èmi ni mo gbá ẹ lẹ́yìn ever wọn ò bí mẹ́ta láì ra kó fi eyín yẹn gé mi jẹ. I see. ṣó ti gbàgbé ni. you wait and see. èmi tí mo kọ́ ẹ bọ́n ṣe ń pààyàn rẹ̀ ah. ó kéré. ayé máa ń bọ̀ lọ́wọ́. fẹsọ. ẹ à ọ̀gá gẹ́gẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ẹ fẹ́ jáde. bẹ́ẹ̀ni mo ń jáde lọ́sìn bọ tí bá dé kò rán mi létí nǹkan tí mo ní mo fẹ́ fún ẹ. ẹ tán fún mi ní nǹkan ẹ wo bẹ́ẹ̀ ti rí ṣe ní láti gbà tẹ́ ti gbàjọba bí ìgbà tí àbáṣà gbàjọba ni iná léyìí kẹ́ ń dàn ni ẹ wá jẹun fún yín lórí pé tẹ́ ẹ bá lọ bẹ́ẹ̀ bá bọ̀ ẹ ní kí <laughs> ẹ lè sùn lọ́lẹ̀ àmì. ok o ṣe ṣé rí pẹ̀lú orin àdúrà tó kọ fún mi yìí kan tí mo fẹ́ fún ẹ lẹ́kàn báyìí torí pé mo kọrin àdúrà fún yín ẹ tàn wá fún mi ní nǹkan sí i ah, ẹ̀jẹ̀ tó kàn mí sẹ́rí ah, ẹ̀yin lá ó ti tó má kọrin fún. ó ti tó ó ti tó máa bí ẹsìn bá dé. kì í ṣí géètì fún yàrá ẹ̀bẹ̀ fẹ́ fò jáde. Ah! Ah! Ah! Ah! Ah! ọ̀gá kẹta ọ̀gá kẹta kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín. ẹ ní kíni ẹ wo inú run yín àbí ẹ jẹ́ n bá yín gbé ẹyìn omi àti iyọ̀ ẹ kíni. ìyá wèrè wo lẹ ń jẹ ta lẹsẹ ta lọsẹ yín. mo fò wá ṣe fídíò fídíò ẹ wo ah! ẹnìkan lọ́kàn ẹnìkan lọ́kàn ẹ jẹ́ ń tọ́jú yín ẹ bá ní ṣe fídíò fídíò lólu wọn máa ṣe lọ́wọ́ tẹ́lẹ̀ ó fi ah! jábọ́ lára yín ṣeré wá fídíò wo ni kí n ṣe ọ̀dọ̀ ẹ gbọ́díò ẹ gbọ́díò ẹ sọ̀rọ̀ síbẹ̀ fídíò lẹ́fẹ́ ọ̀ya ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ọ̀ya ń bọ̀ ọ̀ya ọ̀ya sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ máa sọ ẹ má jẹ́ àpò ọbàjẹ́ ọ̀yẹ sọ̀rọ̀ lẹ́jà mi mọ́jọ́kọ̀ èyí sílẹ̀ tilẹ̀ wọ́n wá bá mi ní kí n bọ́ òun pẹ̀lú àwọn ọ̀hún. kí ló dé tó fẹ́ máa ṣe èméjì báyìí ah. ẹ ṣe bá ti sọ̀rọ̀ ìtẹ́lẹ̀ náà lẹ́yẹ ẹ kí ló dé náà. I don't know Me, ò mi sure psychologically I don't think I'm ready to do this because mo fẹ́ kó ro dáadáa Elizabeth èèyàn kì í kẹsẹ̀ wo omi tán kó tó wá máa kígbe pò tuntun mu kò sí nǹkan tó ń jẹ́ pé a take opportunity tá a bá ti pààyàn á dà nìyẹn and that's it let's ah. think about it please. okay okay okay okay okay Oh, fẹ́ ṣe not not that. okay you want to change your mind. Oh, fẹ́ ṣe ó dàbọ̀. kí no, ń what is it we've already concluded on this matter why are you going back ati conclude already why are you being like this are you not a man i know you're a man so what are you doing ah, get to work please. God, that is ti sọ to two tún bẹ̀rẹ̀ sí ni kò yé mi nǹkan tó ń ṣe ṣáà ti agree tẹ́lẹ̀ kó ló kó ló ṣe nǹkan wọlé kó lọ ṣe nǹkan tó máa ṣe náà are you not a man I know you're a man now so what are you doing. ibo ló wà ń sìn. ó wà níbi trum yẹn ó wà níbi trum wákàn lọ bá ń bẹ ń wẹ̀ lọ́wọ́ that's a good time láti strike. <sighs> ẹ Emily ọmọ ọ̀dọ̀ ń kọ. Emily mo ti rún mi jìnnà kò lè dé mọ́lẹ̀ mi fẹ̀sọ̀ ń tiẹ̀ ó ti sùn ó ti dúrọ̀gẹ̀ kò lè ó ti sùn. okay um, looking like environment ẹ máa wà conducive but kí ni nǹkan tí máa fi pa. Ah, <laughs> lọ ń ṣàánú mi ok lọ́dún mélòó lórí. omi mm. omi ò lè pa àti tó bá jẹ́ bí <laughs> ah, àti tó bá jẹ́ bí omi á sì dàbí. lẹ́yẹ ok kò wá nǹkan kò lámọ lórí bóyá bí igi plank àbí nǹkan wọn gbà mọ lórí ń bẹ ní tó ti fẹ́ kú tẹ́lẹ̀. ọlọ́mọ àjàyọ̀ ọlọ́mọ yẹ kí n dáhùn. mo lọ church nsìn tí bá ti dé mo fẹ́ gbọ́ pé iṣẹ́ ti ṣe. good news ni kẹ́gbìn ọkù. lẹ́yẹ good news mo fẹ́ gbọ́ then a ṣe gbogbo eré ṣàmúmílì tó máa ń láìkì. Eh, tí wọ́n máa eh. fi ń pa ẹ̀ ọ̀rọ̀ ìlọ́fọ̀ sí i. ò tí ì ṣe kọ́kọ́ fún yín o mi ò fọ́jú mọ́ yín lórí o mo ah, dáràn madam. mo dáràn. Ah! yé àrò ah, fídíò gbọdọ eh, eh, ẹyin lẹ ẹyin ga ẹ ẹ àbúrò ọ̀gá àtẹ̀yìn lẹ́pọ̀ gá tolu ẹ bá ṣe sọ pé kù sínú fídíò ti èlú ẹ̀rọ òpó ara ẹ̀ ní ẹ kù pátápátá ni o ẹ ní bọ́m̀bẹ̀ o yé yé ikú pálánù mi ikú pálánù yìí ikú òpó lóore yìí àròsọ lóore yìí yé kí ló ṣe ẹ wo ẹ wo ẹ wo sùúrù ẹ ṣe sùúrù ṣe má tẹ̀ ẹ ní sùúrù ṣe má tẹ̀ ẹ kú o ẹn tó bá ní ẹ má kú nípa o ẹ kú bájá tí kú tòun tó gbóró ni ẹ kú bí àgbo tí kú ti rọ̀rọ̀ lọ́rùn ṣé ẹni tẹ́ pa ni tó wà lọ́rùn yóò máa wàwọ́ sí i ní ìrètí yín ìrètí yín ìrètí yín bá. mọ ọ̀dà ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹ sùúrù ẹ wo fídíò yìí ti kọjá one minute ṣé n post ẹ bẹ́ẹ̀ kí ló post ẹ ẹ post ẹ ẹ lọ insta story insta story ńkọ́. ọ̀dà ń bọ̀ ń bọ̀ bí ìmọ̀ fẹ́ báyìí ẹ dé ó dé ẹ dé ẹgbẹ́rẹ́ àtọ ẹgbẹ́rẹ́ àtọ ẹ̀dá mi sàlù iṣẹ́ wà lára yín o iṣẹ́ wà lára yín o ọlọ́lọ́mọ tẹ jẹ o ọlọ́lọ́mọ tẹ jẹ o doctor. Hello, doctor. Poison! Ah! Ah! Really? Siri. Doctor Bonilẹ́yìn ti to poison, èmi àti ẹjọ́ jẹun láàárọ̀ yìí ni now. Ah! Mo dárí, àwọn ah, ọkọ mi, yéé! Yeah. Ah, doctor, ìkókó gbúdọ̀ ṣọkọ mi o ìkókó gbúdọ̀ ṣọkọ mi lẹ́yìn nìkan ni mo ní o. ok ok sir ẹ ṣe. Ah, ah, ṣé pé lẹ́yìn ò tí ì kú who survived hospital lẹ́yẹ̀ kó yá kú ló le pè mí o kó yá kú ni o. Ah, ẹni tó ń pè ẹ́ kò tí ì dákẹ́ olóhùn gbàgbọ́ ya àfi kó o kú. lẹ́yẹ oh Jesus lẹ́yẹ lẹ́yẹ lẹ́yẹ bàbá fẹ́ sọ bàbá fẹ́ sọ. ìwọ lẹ́yẹ̀ àkútúkú wẹ̀ lọ́rùn ọ̀run ẹ máa wo èèrà tó fẹ́ máa bá mi tákà ṣebí mo sọ fún ẹ I told you you're going to regret it àbọ̀ orí nǹkan náà kò ráyé ẹ lóde you can rot in hell rubbish ó fẹ́ máa bá mi ó fẹ́ máa bá mi jà lórí ogún ẹ̀gbọ́n mi olójú kòkòrò ó nǹkan tó yẹ ẹ nìyẹn kò kú mi o I don't care àkútú kú ẹ lọ́rọ̀ rùn kò ṣì bàbá òrí nǹkan náà. <laughs> aṣọ you are under arrest. yes. ìwọ. I have a concrete true evidence against you here. firstly gbogbo nǹkan tó sọ látàárọ̀ ló wá recorded sí ra and secondly ìwà tí so called your husband gbogbo nǹkan tó transfer láàrin méjì lórí record sí ra kó tó and I have it as evidence. Sure, you get How could you? How could you? There are two athletes. Eh? Obìnrin bìnrin wey dey pa iná méjì nínú ilé. And let promise you this. Ah! You are going to jail for this. Yeah. And I bet you. Yeah. You are gone. Kò kí ń ṣẹjọ́ mi. Eh? Sista mi ni náà. Eh? Wọ́n máa ma náwó fáwọn ará ìta, wọ́n máa ma ṣe nǹkan fáwọn èèyàn. Wọ́n máa mọ tí wọ́n máa ra expensive items. Wọn ò lè establish mi all her life. And she even knew she was going to die. She couldn't bill all her properties to me. Wọ́n lè fún mi ní gbogbo nǹkan tó ní, wọ́n kàn ṣe bó ṣe wù wọ́n ní gbòòrò, wọ́n náwó anyhow. Èmi dẹ̀ live life average person. And so? Is that why you killed her? Ah. Officer, call the ambulance. Ah, láti rí sáà jẹ́ ẹ̀jẹ̀ kan, ọ̀la ẹ̀ ṣe wáyé ẹ máa jáde bí o tẹ́tí ń wọ bíláàkì mo ti mọ̀ báyìí ní màá bàjẹ́ ni yé tẹ́tẹ́ gbọ́dọ̀ ọ̀yọ́ ní ọ̀yọ́ ní. hello oníṣẹ́ tẹ̀ close ọmọdé ẹ̀sìn ọmọ àtúndì ọ̀dọ̀ ọmọ ìlú ní ìní ìlànà àbúrò. ayé mi ayé mi ti bàjẹ́ bá ẹ̀sìn ó pààyàn